mo kí gbogbo wa pé ẹ káàárọ̀ ẹ dẹ̀ káàbọ̀ sórí ìkànnì wa tí a mọ̀ sí Koiki Media uh, as we prepare for the Sunday broadcast please share the program and invite your friends and others to join as well. I am currently live at the venue that will be used for the massive rally tó ń bọ̀ ní àìpẹ́ ìyẹn ní October twelve twenty twenty four lágbára Ọlọ́run níbí báyìí ni gbogbo ọmọ Yorùbá máa ti pàdé ìyẹn bàbá wa olóyè Ìgbòho láti kéde ntí a ti ń sọ pé ó ń ṣe Nàìjíríà fún gbogbo àgbáyé. That means that um, as we are now coming into the first day of the month of September. We have decided to bring you down here on the happy new month. Emma Wari, uh, there's a church service going on behind me, and I'm sure we love Jesus Christ just like we love our own gods of Yoruba land. Please share the program as you're joining, and let us use today to prepare ourselves again for the massive event that is coming up very soon in London. Mo kí gbogbo alẹ́ nǹkan nation no going back. As we sell the time on this platform, we bring it closer to your doorstep so that we can also have the understanding of the reason why the Yorubas and many others are asking for their right. Am I worried if ẹni tó ń me, he share tẹ̀ He's doing his job, I'm doing my job. share what? dira are lower public space no more. So, I can only look. I'm used to all that so èmi kọ́ ni a ti ń ṣerú ẹ̀ tí tó bá ti rí àwa báyìí especially ta jẹ́ èèyàn dúdú they become a little bit worried because well my who is who and because BBC as we always say is a bias corporation that means that uh, the moment tó bá ti rí èèyàn dúdú bíi tèmi báyìí ṣe ni ara máa ń fi wọ́n pé kí lélẹ̀ tó wá ṣe báyìí Eh? <laughs> so they're always ready for us, just like we are always ready for them as well. So one woman, mí what wọ́n me lẹ́gbẹ̀ẹ́ one woman? As if BBC is the only company tó gbọ́dọ̀ wà níta tó mama shisha. What Wọ́n ti gbàgbé pé there are many other media that needs to be working just like BBC. So they get very hip hop tó bá ti rí a black man like me wọn feel comfortable so òyìn ọkàn mi problem tí wọn nìyẹn wọn ṣe tèmi èmi náà ṣe tèmi so àwọn tó ń wò mí ẹ rí wọn àwọn security wọn ṣe rí wọn so but bíbá yóò kí n ṣe Nàìjíríà the difference between here is that èyí dá sí ń sọ fún ẹ̀yìn tẹ̀ wá lé nìyẹn pé for you to achieve a freedom ẹ gbọ́dọ̀ ṣe ìpèdè ìgbésẹ̀ tó pọ̀ so i'm still setting up ẹ bá wa gbọ́ wọlé share button because that is the only thing tí àwa lè offer àwọn tó wà ń lé wọn máa play role wọn èmi tí mo wà níta náà máa play role tèmi everybody plays their role role kan dẹ̀ ní bí kan lọ́wọ́ and that is the way it is. so mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ sórí ìkànnì wa tí a wà ní BBC mo kí n láti ṣàgámù happy new month fẹ́yìn èèyàn wa yorùbá nation no going back kò sí nǹkan tó lè sọ kólúkálukú máa lọ òun nìkan ní ọ̀nà àbáyọ èyí tá a ṣe pẹ̀lú nàìjíríà it is enough and we need to get the hell out of nigeria because nigeria ti cause wa ní so much pain pain tó pọ̀ ló ti cause wa and we need to get the hell out now before it is too late. ṣé bá mi gbé wọlé share button mo bẹ̀ nítorí ọlọ́run. bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ bá mi gbé ọwọ́ lé share button mo bẹ̀ wá torí ọlọ́run happy sunday and welcome once again lẹ́yìn ìnáwó wa tí mọ́ wa lórí ìkànnì ìkànnì yìí ló ń pè ní Koiki Media bringing the world closer to your doorsteps. My Uh, I had a call, and that was the reason why there was an interruption there. Once again, we are live at the BBC Broadcasting House, where this transmission is coming from. As you are joining us, ẹ bá wa share button Okay, what are you alone? ẹ gbọ́wọ́ lé share button and invite others to join us as well. Uh, once again, my name is Olayomi Koyi. I'll be coming to the front in a minute. I still have one or two more platforms to prepare and then, and then get ourselves together. Yoruba Nation, come on our Àbáyọ, nobody will tell us otherwise. Bí àwọn kan bá parọ́ fún pé Nàìjíríà máa work, irọ́ ló wà níbẹ̀. Nigeria will work and nothing is going to come out of Nigeria. So the end of Nigeria ni gbogbo wa wáyé kọ́lọ́n kó pin ní kíákíá torí ó ti mú ìtàjẹ̀sílẹ̀ tó pọ̀ wá and it has created pains to the millions of our people around the world. Eh, ṣẹ̀rọ àwọn iléeṣẹ́ náà máa ń ṣe bí àtẹ́ pọ́lọ́pàá náà wọn <laughs> àwọn security <laughs> you know wọ́n máa ń ṣe bí àtẹ́ pé ọlọ́pàá ni wọ́n wọ́n ọ̀dẹ́ ń ṣe ọlọ́pàá o they are just ordinary security but iṣẹ́ wọn ló ṣe that is the process bọ́dẹ̀ ṣe máa ń ṣe nílùú yìí nìyẹn so it's just for the safety and security nothing more than that so like I said mo kí gbogbo ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí pé a máa good morning ẹ̀rẹ̀ káàbọ̀ sórí ìlú àti àgbẹ̀ sí pé kí mo bẹ̀ ibi tí a ti ń gbé program yìí wá fún wa uh, as we say all the time we all have a role to play I am just playing around. bbc broadcast náà transmission i i'm gonna come to the camera in the front in a minute now that i'm fully set and this is where we're gonna have our sunday broadcast where we will be doing what we know best and what we can do as you all know um, many people might be saying eh kí dé tẹ́ fẹ́ ní london like I always say, not everybody understand what it means when it comes to, you know, diplomacy, negotiation, and all that. So they might tell you all sorts, but just don't listen and allow them to give you any reason or doubt. So, uh, that is good. there. You can see me. Uh, if you're new to this platform, all you can do for me is to share the program and invite others to join as well. is a well. So let's go sit. Okay, so already there. Mo kí gbogbo ọmọ Yorùbá uh, in ni Koiki Media. So apparently one of my tripod was not working on my way out, so that means I have to you know, try and make use of what I have. So I'm a manager, they were already platform. You know, sure you can see me. That is the most important thing. Now, uh, I need to also do a shoot quickly. Uh, as I always say, uh, kò sẹ́ni kankan tó máa gbà yín sílẹ̀ èyí lè máa láti gbára yín sílẹ̀ ṣètìyàn kan bá ní ìyàn kan bá wàá gbà wá sílẹ̀ irọ́ ló wà níbẹ̀. we got to get ourselves out of Nigeria because Nigeria is not working. Mukim, Sparklizy, Mr. Kende, Mukingi, Monisola Rahman, good morning. Happy New Month and good morning to many of you that have joined us. Ẹ mi share button mo bẹ̀yìn alone. That is the only thing you can do for us. Ẹ gbọ́ wọlé share button. That is the only thing you can do for us. About bá wa share button. So once again, a very good morning and welcome to the BBC Broadcasting House. So this is where we're going to be meeting. For those of you that are not familiar with the area, so we expect to see everyone on that day. Yoruba Nation, Onikoni Onabayo, nothing more than asking for the right. Ẹ̀tọ́ wa tá à bọ́fẹ́ bọ́kọ̀ a máa gbẹ̀tọ́ wa lọ́wọ́ Nàìjíríà just like other countries have done in the past àwa náà máa gbẹ̀tọ́ wa kúrò lọ́wọ́ Nàìjíríà because Nàìjíríà ti fẹ̀tọ́ wa ó ti fi dùn wa and we need to get the hell out of that contraction. mo kí gbogbo alẹ́ nǹkan sí o. Please share the program and invite others to do as well. Muki and àwọn Media team. So for those of us that are coming on that day, uh, Tabati Shetani Biba, I'll be taking us out to explain more of what needs to be done. But I'm just trying to, you know, get my camera and set things up take my shot, send it to the Koiki Media team for editing. Wọ́n mọ̀ pé tí wọ́n bá ṣe ra nǹkan tuntun tó bá and I'm trying to work out this camera. Thank you for recording me. So once again, uh, we will be live on the 12th of October 2024 live from the BBC Broadcasting House. And then if you're coming down, uh, you're coming straight to London Street. Uh, if you're coming, you're coming straight into Regent Street. Come into this direction. Exactly. Turn to uh, all the Euro guys to the Dr. Chipsender Road. You line up from here, and from there then you step back out, and then make our way to Trafalgar Square. Once again, that is the BBC's reflection. Yeah. This is going to be exactly 10

dinner will be on a Friday, but the rally itself will kickstart right here at the BBC Broadcasting House on the 12th of the month of October, which is just a countdown. I think we're just about six weeks uh, in, to the event. Uh, I've just spoken to uh, CSI, you know, just to also the thing of what is happening and the preparation as well. he will be speaking to us before the end of this month. CSI, my Bible, Government, Solo. Once again, my name is Aladi Koike, reporting for Koike Media, bringing the world closer to your doorsteps. So, good morning and welcome to uh, the broadcasted house. I think I should turn my camera to myself so that I can have a feel about every one of you. So I'm going to turn the camera to myself. I think I should do that. So let's turn around. Yeah, it's better this way. Let's turn it around. Get the angle. You got to get the angle. Uh, get the angle. Let's get the angle. So I'm sure everybody can see. Uh, yeah, I'm sure you can see the angle. Yeah, we got to get the angle. That's it. We have to get the angle. That's it. So, <laughs> mo kí Shedadani, wa nílé pé ṣe dáadáa tí Koiki Media bringing the world closer to your doorstep. As we all prepare for you know, the exciting day that is coming up on October, we will be right here, right in front of this beautiful building with the taxpayers' money, where the Yoruba people will be making their way to prepare for the one million march rally that is coming up in October. So, as many of you might not know, uh, you know, the BBC is funded as many of us pay the TV license. So on that day, we hope that they will pick our signal. Uh, they might not pick my signal today, but on the 1 million march rally in October, they will have no choice than to discuss what we are asking for. Self-determination is an inalienable right. The 1914 amalgamation needs to be de-amalgamated. Nigeria was amalgamated by the British in 1914. And what we are saying now is that needs to end so that we can have a better opportunity. Uh, and the most important thing is, uh, is for us to join the massive rally that is coming up here in October 12. 10 a.m. start. That is when we expect everybody to be here. No African time. My name is Olamiro Koiki, reporting for the Koiki Media, where this particular day we are doing our Sunday broadcast. I'll be heading to number 10 Downing Street later on as well. I'll be heading to Trafalgar Square and the Nigerian High Commission so that we can get everybody prepared. Now, ìbéèrè tápọ̀lọpọ̀ máa máa sorry. Let me interrupt you just a second, sir, if you can. Okay. Is, is yeah. possible? No, no, no, it's fine. press? Yeah, I just did have a press. Oh, just my control just just I'm just a press, just like a police. I'm a leader. So I'm reporting to my channel. BBC tell me how long they do when they outside? Yeah, so tell the control room I'm being, that I'm reporting I'm back to my media channel. And you're interrupting me, please. Being, you are now interrupting the broadcast. Thank you so much. Okay. So that is what they do. Like I said, they are the biased corporation. So Tobade Tiri, a black man, they get very freaked out. But that is not my problem. That is their problem with their control room. My job is to report back to you, Eyomo Yoruba. This is what the British did. Uh, you know, intimidation you know, because àwọn olówó lọ́wọ́ ìyẹn mo ṣe sọ pé kẹ́ invest sáwa náà àwọn olówó lọ́wọ́ so ṣé tí BBC bá ń káàkiri ní Nàìjíríà ṣé wọ́n máa intimidate wọn so control room is asking how long will I be spending in a public space <laughs> can you imagine that control room sọ fún wọn kọ́ lọ bí mi pé how long lèmi máa lò ní bíbá mo ní kí nìyẹn ní ṣe pẹ̀lú ẹ̀ if I like I can sleep here as long as I am not disturbing and as long as I'm not creating nuisance. But that is exactly, uh, you know, the kind of racism and intimidation that we face in this country as black man, black woman. But what tó wà nílé tá à ń sọ fún pé farabalẹ̀ kó jẹ́ ká jọ kúrò ní wa lè padà sílé. I have lived there for 24 years. but at the end of the day, the intimidation is still going on. And that is exactly what they do. So what máa feel pé torí àwọn jẹ́ big, àwọn lè wa eh ẹ̀rí security one two three four five we have six security lórí èèyàn kan one two three four five six six security so I can imagine how many security they will need in October láti make sure pé <laughs> things are not the other way around. but nígbà táwọn ọ̀rẹ́ ṣe jàgídíjàgan àbí ọmọlúwàbí làwa àwọn kì í dà lóru àwọn tó ń dà lóru wọ́n mọ̀ wọ́n so ìrántí Yorùbá ò kì í dà lóru ọmọlúwàbí ni wá and ọmọlúàbí náà la máa ṣe ní October mo dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ti support wa lánàá uh, we still need more support for the rally through the Ifelodun but on the Koiki Media platform there are few things that we'll be doing as well that expect us. The question many people will be asking is, again, why do you want Nigeria to be amalgamate? ṣebí àwa nù Nàìjíríà ṣé nǹkan kan ṣe wá nínú Nàìjíríà ni ẹ bá ń fi sínú comment section. We can't see you clearly. Uh-huh. me clearly. I'm sure you can see me because I can see my camera and I don't see any reason why you can't see me. I'm sure you can see me, but that's fine. You know, one person over six security, one, two, three, four, five, six, you know, security, security by far, you know, <laughs> you know, security by far, anyone, you know, security lẹ́fà ara ń ó dà pé lè tó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ bíbá yìí tó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ bíbá yìí ara I haven't gone through their boundary ara you know àwọn ọ̀gá ẹ̀rí sọ fún pé ó jẹ́ fèlè sílẹ̀ because it's in the public space but again that is the kind of intimidation that the BBC create a biased corporation anyway so ìyẹn ṣe problem tèmi so ìtí mo fẹ́ kó yẹ àwọn ọmọ Yorùbá ni pé ẹ jẹ́ ká prepare mind wa pé ká kúrò ní nàìjíríà ṣe rí nǹkan ṣe ni pé mídíà gangan òun ló fi ń jà láfíríkà bbc nísìn wọ́n ní wọ́n ní bẹ́ẹ̀sì káàkiri gbogbo àgbáyé narrative tí wọ́n dẹ̀ lọ́ máa fún ẹ̀yìn wọ́n ò fẹ́ jẹ́ káwọn èèyàn gbọ́ narrative tọ̀dọ̀ tiwa and this is why you must support an independent media because ìjà tá à ń jà I am fighting this corporation maybe some of you don't know that. They are, they are running in billions of pound sterling in terms of their, you know, their production. But ẹ̀yin tá à ń sọ fún pé tá a bá jà pẹ̀lú mídíà ẹ̀ tó dúró dáadáa ṣẹ́rí in táwọn ilé bá ti sọ òun ni United Nations máa gbọ́ in táwọn ilé bá ti sọ òun ni àwọn other people náà máa máa gbọ́ and this is the most important fight ìjà tá a kọ́kọ́ ń jà òun ni media fight àbọ̀rọ̀mọ̀yé nísìn because ẹni tó bá lè control narrative òun ló ní agbára ayé ẹni tó bá lè control the narrative so we have the BBC the Sky News the Fox News the NBC the AFP the Reuters all these medias they are not reporting as it's meant to be reported pẹ̀lú genocide àti crime scene ti Nàìjíríà jẹ́ because àwọn country wọn ṣì ń lábẹ́ nínú Nàìjíríà country one wọ́n lábẹ́ nínú Nigeria so you are not going to get anything from all these bias corporation so if you are one of those thinking that ah eh, magba gba màá gba news mi Fox News you are wasting your time because Fox News only reports exactly in tó Yoruba. BBC only reports in tó Yoruba, just like many other of these different organizations now in táwa láti wá ṣe ni pé àwa la máa wá create narrative tọ̀dọ̀ tiwa we need to now create our own narrative pé this is what is wrong in Nigeria the crime scene that the British created in 1914 fraudulent amalgamation don't expect BBC to tell you about the amalgamation they haven't got the time they have other things they are talking about wọ́n sọ̀rọ̀ nípa ìjà tó ń lọ ní Ukraine is that Ukraine ṣéjà nìkan tó ń lọ ní Ukraine there is more fight tó ń lọ ní Nigeria ju Ukraine lọ many more Nigerians have been killed than even the war tó ń lọ ní Ukraine àti Russia but they are not going to talk about it because they are biased biased corporation ni wọn so if you expecting this organisation láti san tó ń ṣàwá fún ẹ ẹ ibẹ̀ ló máa jókòó sí forever they are not going to tell you because public money tó ń lò wọ́ọ̀ ló judiciary fún ìrántí yorùbá tó ń bẹ ní uk so ìdí tá a ṣe ń sọ fẹ́yìn ọmọ yorùbá pé ní october twelve ẹ jẹ́ ká pàdé ní bíbá october twelve which is just six weeks from now ká jọ pàdé ní bíbá kò sí nǹkan tán ma ibi báyìí ó ń ṣe nàìjíríà nàìjíríà ni ọlọ́pàá máa ti dé rẹpẹtẹ i'm going to the police station after i leave here mo lọ sí charing cross police station mo tún lọ debrief wọn about the event that is going to happen from here i'm going to charing cross police station tí bá débẹ̀ máa ṣe live fún yín so ibi ìbá yóò ń ṣe nàìjíríà nàìjíríà lọ ti gbogbo eléyìí táwọn ṣe ẹ àwọn eléyìí ń ṣe ọlọ́pàá they are just ordinary security door security ni wọn they are not police but sometimes tó bá ti wọṣọ tó gbé badge they think that they are police they are not police àwọn eléyìí kì í ṣe ọlọ́pàá wọn ò kì í ṣe ọlọ́pàá ẹ forget about them wọn ń ṣe ọlọ́pàá aṣọ tó wọ̀ kì í ṣaṣọ ọlọ́pàá they are just public servants tó ń ṣiṣẹ́ fún BBC tó ń sanwó fún owó tèmi taxpayers mi ló fi ń san sálárì wọn so this is why tá a ṣe sọ fún yín pé ìyàtọ̀ wà láàárín Europe àti ìlú òfò tó ń pè ní Nàìjíríà because Nigeria is not working àwọn eléyìí ti tilẹ̀kùn wọn because wọ́n ṣe service ẹ má bínú church service ń lọ lẹ́yìn mi but kò sí nǹkan tó máa ṣe sí wàá kọ́ máa wò mí ni kò sí nǹkan tó máa ṣe sí wọ́n ṣe service tiwọn èmi náà ṣe service tèmi níbí so lẹ́ẹ̀kan sí fẹ́yìn èèyàn wa intanet láti understand ni pé we need to do the needful tẹ bá rò pé BBC ẹ ó máa fún yín ní narrative nípa amalgamation they are not gonna do that gbogbo ogun tó ṣẹlẹ̀ ní Nàìjíríà Biafra war kò sí tí BBC ò ní archive lọ́wọ́ they have all the archives gbogbo ogun tí Nàìjíríà jà wọ́n ní Biafra was the first war to televised nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ìjà yẹn so we are just about almost uh, 28 minutes so we're gonna move from here Anytime I leave níbí by, eh? The bá fẹ́ máa gbádùn broadcast yìí because I cannot have everybody because Emmanuel máa join other channel wa sherry I'm gonna end this one Hello, lọ darapọ̀ mọ́ YouTube or Koiki Media Facebook The bá sì fẹ́ máa wò lọ mo kí uh, wherever you're watching me from a very good morning because mo máa end broadcasting because I'm gonna move now and mo lè máa rìn pẹ̀lú phone mẹ́fà so i have only three phones to operate so thank you so much ẹ lọ darapọ̀ mọ́ channel mi tó kù tẹ́ bá fẹ́ máa follow broadcast yẹn and the same thing goes for yẹn tẹ́ wà ní orí instagram as well uh, if you want to follow the program go and join the other channel and moreover tó bá ti rí ẹni tó ń stream pẹ̀lú phone ṣé wọ́n rò pé stupid wọ́n ti gbàgbé pé transmission tá à ń ṣe níbí báyìí tí wọ́n ní pé wọ́n máa kọ́kọ́ edit so tẹ́ bá ṣe nǹkan kan bbc máa parọ́ why edit ẹ̀ wọ́n ní sọ́ńtẹ́ fẹ́ gangan but I hope that October twelve they will have no choice than to report what we are going to be doing here and not during the night time because there is what they call the prime time tí alaba bá Nigeria Nàìjíríà broadcast yìí wọ́n ní report ẹ̀ ní immediately tó bá ti di ten o'clock lọ́sẹ̀ máa ma report ẹ̀ ṣe lọ darapọ̀ mọ́ wa ẹ̀yin tí ẹ fi máa follow wa thank you so much and a very good morning so now we're gonna move out now so that kí ọkàn wọn lè balẹ̀ <laughs> kí ọkàn wọn lè balẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣe gan ni Bishop Adesina torí bó ṣe wà nísìn ẹ ẹ̀mí wọn kó sókè báyìí wọn náà ti pè àwọn ní control room kí ló kàn mí pẹ̀lú control room wọn wọn ń ṣe tiwọn èmi náà ń ṣe tèmi kò sẹ́ni tó dira wọn lọ́wọ́ I am not a nuisance and a public nuisance iṣẹ́ tó ń ṣe èmi náà ń ṣiṣẹ́ tèmi àwọn ní staff tó ń ṣiṣẹ́ staff kan lèmi náà fún iléeṣẹ́ kan bọ̀ nítorí pé wọ́n kàn ti rí pé ah eléyìí o ee eh, kí ló lè tí wàá ṣe mí báyìí o ìyẹn lọ́lọ́ kó security rẹpẹtẹ jáde gbogbo tó jáde nísìn tẹ́ ń rí tọ́wọ́ tẹ́ ń rí èmi sìn ìtòrí èmi nìkan ni o màá fojú màá fojú wọn nísìn ẹjẹ ẹjẹ ń pack àwọn ìkíní mi níbí báyìí torí èmi nìkan ni gbogbo wọn ṣe jáde o torí one person ni gbogbo wọn ṣe jáde màá fojú wọn wọn nísìn ẹ ṣe sùúrù ẹjẹ ń cause mo fẹ́ save battery and phones mi because a ṣì ní àwọn bòmí tí mo fẹ́ lọ cover so mo kí gbogbo alẹ́ nǹkan sẹ́ ẹ bá mi gbọ́ wọlé share button happy sunday and happy new month máa dúró kí bbc kó wá rìpọ́ọ̀tì tó ń ṣẹlẹ̀ nàìjíríà fún ẹ bbc ní kó máa dúró dé o bias corporation àwọn òyìnbó gan láìkí wọn ká má ì tí wàá sọ àwa àwọn tó ń bá wọn ṣiṣẹ́ gan tájọ́ ń pàdé nínú nínú journalist kínní wa oríṣiríṣi ló ń report nípa wọn but ìwọ tó wà ń lé máa rò pé BBC máa fún ẹ ní reportage ibẹ̀ ni kò jókòó sí má tètè follow Koiki Media so now kọ́kọ́ wọn lè balẹ̀ a máa move kúrò ní bíbá ẹ nísìn torí mo ti ṣe ní tí mo ní láti ṣe mo dẹ̀ ti ṣe àwọn recordings mi capsule tí a máa lò níta pẹ̀lú àwọn tíìmù àti àwọn agbé síta mo ti ṣe gbogbo recording bẹ́ẹ̀ ṣe máa wá látòrí train ẹ̀yin tẹ́ máa wá lórí bus bus four five three bus eighty eight bus twelve bus twenty two gbogbo bus yẹn ló dé bíbá ìfẹ́yìn tẹ́ ń bọ̀ láti south east so ẹ plot journey yẹn kẹ́ ẹ lè mọ tẹ́ ń bọ̀ ní ọjọ́ yẹn lágbára. media òun gangan ló fi ń control narrative lágbàáyé ẹni tó bá dẹ̀ ti ní media òun ló máa control tó ń lọ lágbàáyé because wọ́n mọ̀ pé n táwọn bá ń sọ yẹn ẹ òun nìkan làwọn èèyàn máa gbọ́ sọmọ kí gbogbo wa lẹ́ẹ̀kan sí o àní ṣe lásán àdúrà wa gbà láṣẹ The weather is a bit bright this morning, and I thought I'd leave home early kódà ká lè tètè ṣe gbogbo tí ẹ ká ṣe ká lè tẹ̀síwájú mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko pé a kú palẹ̀mọ́ tíkẹ́ẹ̀tì ṣì wà fẹ́yìn tẹ́ fẹ́ ra dínà ẹ kàn sí gbogbo àwọn elétò kí ẹ lò búùkù dínà yìí iṣẹ́ ń bọ̀ láàárọ̀ yìí. ẹni tí mo pàdé ẹ tó bá tó bá pé òun kì í ṣe ọmọ Yorùbá ó kọlà bíi olóyè Ìgbòho ni ó náà ti pàdé mi nílé olóyè rí ní twenty twenty one so òun náà ti wà ní London àdúpẹ́ fọlọ́run so and uh, he had a privilege so mo ṣe fídíò kọ pẹ̀lú olóyè so olóyè bá sọ̀rọ̀ so òun náà mọ̀ mí dáadáa nígbà tí mo wálé ní twenty twenty one so òun náà ti ń gbé ní UK nísìn kọ́lọ́n kó wà pẹ̀lú wa kọ́lọ́n kó dúró tiwa mò ń bọ̀ ìjẹun sáré mẹ́kọ̀ so ká tó máa tẹ̀síwájú à ní ṣe lásán ó ń ṣọmọ lókù bẹ́ẹ̀ ni wọ́n ní sín pẹ̀lú ìyá rẹ̀ àwa la rẹ̀ ní síyá àgbẹ̀yìn wàláì àwa la ní síyá àgbẹ̀yìn àwa ni ká múra dáadáa ká lè ṣe gbogbo tó tọ́ tó yẹ ká lè kúrò ní nàìjíríà torí nàìjíríà ò gbé anybody it's a disaster so ẹ jẹ́ n tán kámẹ́rà mi so lẹ́ǹkan sí ẹ jẹ́ n tán kámẹ́rà mi so àwọn mẹ́fà ṣe gbogbo wọn bá ṣe jáde <laughs> torí èèyàn kan àwọn òsínwín and that's what they do you know nǹkan pè ní intimidation nìyẹn Hey, control room tatu ni eléyìí o níbo lélẹ̀ ti wá ó yá ẹ lọ́ọ́ bá sọ̀rọ̀ how long ló máa lò ní bíbà kí ló ń ṣe ní bíbà ní public space wọ́n bi mí pé kí ni mò ń ṣe ní bíbà kí ni tí mò ń ṣe ní bíbà ní ṣe pẹ̀lú àwọn ní public space you know stupid people all over the place mo kí bishop adesina mo kí gbogbo ilé nǹkan sí shitu ọmọ mi mo kí bàbá mr gabriel mo sọ̀rọ̀ lẹ́tà àpò ìlẹ́tà mo ń gbọ́ mo ò tí kúrò máa gbà tí bá wọn máa kúrò máa fi ṣe ṣẹ̀fẹ̀ kúrò ní so public space ni mo wà so all right then all right all right all right. Uh, so lẹ́ẹ̀kan sẹ́yìn yan wa a ti fẹ́ máa tẹ̀síwájú mo kí bàbá wa olóyè Ìgbòho tí mo ti bá sọ̀rọ̀ láàárọ̀ yìí láti jẹ́ kó mọ̀ pé àti ń ṣiṣẹ́ tí wọ́n rán wa so advantage ìlú òyìnbó nìyẹn kò sí nǹkan tó lè ṣe ọkọ̀ ọ̀hún high pop intimidation so now so we're gonna move from here so this is the BBC like I said uh, where the whole event will start ní October so I'm gonna now move out from here so tá a bá ti gbéra níbí báyìí lágbára ọlọ́run that's the church church service in lọ níbí báyìí kọ́lọ́n kó gbàdúrà then we move from here and then we will come out ẹ rántí building ní dáadáa ẹ̀yìn tẹ̀ ń bọ̀ BBC tó wà ní Oxford Circus ni à ń sọ church tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn lélẹ̀ street yẹn ló ń pè ní Langham Street so church yẹn lélẹ̀ okay so tẹ bá ti ń bọ̀ gbogbo wa from here we will then move out and we will be heading back so i'm going to take us towards the oxford circus oxford circus is just two minutes walk àgbàlagbà lè rìn ọmọdé lè a bus stop fẹ̀yìntì ó bá jẹ́ pé ẹ máa wọ bọ́ọ̀sì ni tó yẹ pé kò ń ṣe train lẹ́fẹ̀ẹ́ wọ̀ mo ti ṣàlàyé gbogbo àwọn bọ́ọ̀sì lẹ́ẹ̀kan sí i that is the bbc tẹ́ ń bọ̀ tẹ́ bá ti ń rí church building yìí hello how are you <laughs> you okay <laughs> so you know Uh, you will just keep about bàbá Simon Oyedari Adebisi Karosa so BBC Tambo only lay bọ̀ lélẹ̀ ní on the twelfth of October twenty twenty four lágbára àwọn irúmọlẹ̀ lágbára Jésù Christi, inshallah so now I'm just gonna take a walk towards the station so this is gonna be how we're gonna be walking on that day uh, like I said. Uh, the police has already been informed I'll be doing a little bit more engagement with them at our committee. Uh, we will then also go all the way straight down lórí Regent Street Regent Street ló ń pè so ìyẹn la ṣe gba bus fáwọn àgbàlagbà torí pé ìrìn yẹn máa ṣe so ẹni tí ó bá lè rìn á máa rìn tẹ̀lé wa ẹni tí ẹsẹ̀ bá ń seventy two bus tí a máa ẹ ran eh, eh, movement rally yìí lọ́wọ́ àti eh, ní àwọn band tí a máa sanwó fún náà gbogbo kínní ẹni tó nídìí aṣọ ẹ kàn sí wa twenty five pounds ẹni tó bá ní ìtọ́tí ní nílé tẹ́lẹ̀ tí ẹ fi rà is fine so but dinner yẹn ẹ tètè bá wa ra ticket ìyẹn níjọ́ friday arákùnrin tí mo pàdé yẹn ó kàn jókòó síbẹ̀ yẹn ni ah mr Koiki èwo lẹ wá ṣe ládùúgbò yìí you know so mo tẹ̀ wọ́n pé ó mọ̀ mí dáadáa wọ́n nígbà táwọn wá lé àwọn mọ̀ mí so BBC building ní ọ̀nà tẹ́ bá ṣìrì ẹ̀ máa wo láti tẹ́ bá rìn bọ̀ náà láti Oxford Circle station yẹn nìyẹn níbẹ̀ yẹn ẹ̀ ti máa rí building yẹn so because àwọn ní kámẹ́rà oríṣiríṣi ni wọ́n ṣe mọ̀ wá inú wa máa dùn nísìnyí pé mo ti lọ <laughs> inú wa máa dùn so n tó máa ń ṣe ni pé ta bá pọ̀ dáadáa ta bá ṣù wọ́n máa shoot fídíò wa látòkè bá ṣe ń rìn lọ gba bíbáyìí but eh, ìyẹn la ṣe ń sọ fáwọn èèyàn pé gbogbo èèyàn ni kó jáde ẹ fijọ́ yẹn sílẹ̀ very very important ọlọ́run á fún wa ṣe so bó ṣe jẹ́ nìyẹn orí regent street la máa wá rìn délẹ̀ tá máa fi dé ibi tó ń pè ní trafalgar square then láti trafalgar square a máa wá yà sí happy sunday uh, brother mi uh, eh, ogunmọ́lá abiodun plan b so gbogbo ìrìn yẹn la máa wá lọ báyìí títí tá máa fi dé ibi tó ń pè ní trafalgar square tá a máa join lẹ́ẹ̀kan sí i ṣe rí i pé even as I've left the BBC a ṣì ń rí signpost wọn with the building tó kọ́ block ẹ̀ ní chinní church yẹn lókè plane kan ló ń lọ overhead ẹ̀ yẹn so ibẹ̀ láti máa pàdé kò ń ṣe BBC Shepherd's Bush o BBC eléyìí tó súnmọ́ Oxford Circus station lẹ́gbẹ̀ẹ́ Nike òun ni mò ń sọ o so tẹ bá ti jáde fẹ́yìn tẹ fẹ́ wọ bọ́ọ̀sì wa bus twelve bus twenty two bus 88, eight láti clapham common bus 453, five láti deptford bridge gbogbo bus yẹn ló dé bíbà lórí oxford circus line mẹ́ta ló débẹ̀ bekelu line victoria line and central line line mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló máa gbé yín débẹ̀ mo kí rahim abbas eh, mo kí pastor oyè yinka ọ̀kanlọ́wọ̀n ẹ ṣé gan ni wọn ló tójọ́ mẹ́ta bẹ́ẹ̀ ni so kádùrà wa tó túbọ̀ gbà so èyí tẹ bá ń bọ̀ láti mabulaj ẹ ti máa bọ́lẹ̀ ní adjacent ẹ̀gbẹ́ yẹn ní the other side ẹ máa wá rìn wá sí bíbá kò sí bẹ́ẹ̀ bá ti borí títì ẹ lè mí sí BBC glass sign yẹn lẹ́ rìn yẹn so kò sí tẹ́ bá ti dé bíbá ẹ dẹ̀ ti máa rí àwọn tó jẹ́ èèyàn tiwa náà tó jẹ́ ọmọ Yorùbá tí ẹ máa rí aṣọ tí wọ́n ti máa wọ̀ tó máa dé fìlà ẹni máa wé gèlè lẹ́ẹ̀kan sí aṣọ yẹn ìyẹn tí a ti fi wọ̀n wá twenty five pounds fẹ́ni tí ó bá fẹ́ ẹ tètè kàn sí wa ẹ lè pick any ní Peckham um, ẹ dẹ̀ lè pick any ní East Street tẹ bá fẹ́ kọ́ post ẹ̀ sí yín it will cost another five pounds ìyẹn fún postage torí pé post office kò kí ń ṣe ọ̀fẹ́ now that is the Oxford Circus station I have done enough coverage of underground mo nílò ìwọ́nú underground but gbogbo fídíò tí mo ṣe àwọn tíìmù wa bá edit ẹ̀ tán á wà lórí social media tẹ bá rí i pé tẹ bá dúró síbí báyìí náà ṣe rí i pé ṣe ń rí BBC ìrìn tí mo rìn nísìn kò tí tó two minutes so tẹ bá ti ń bọ́lẹ̀ tẹ jáde nínú station ẹ̀ẹ́kọ́ rìn exit point lè pọ̀ because ẹ̀ eh, underground ni so mo lè sọ bóyá ibi tí ibà ilẹ̀ máa gbà jáde ibà ilẹ̀ fẹ́ gbà jáde the other side ilẹ̀ máa gbà jáde àbí ibà ilẹ̀ fẹ́ gbà jáde kò síbi tẹ gbà jáde ibi tẹ ní gangan ni BBC yẹn pointer yẹn but intel máa fi mọ̀ pé ẹ ti wà ní the right place ní building Nike Town níbi tí wọ́n ti ń taṣọ Nike so ẹ lè mísẹ̀ that is the Nike town let me bring my face in again so once again that is the Nike town so kò síbẹ̀ ṣe fẹ́ mísẹ̀ ó wà very straightforward so tẹ bá ti rí Oxford Circus station right then ẹ̀ẹ́dẹ̀ ṣe kí ni ẹ̀ẹ́dẹ̀ rìn lọ towards BBC so BBC lẹ́ ń wò yẹn so kò ṣe miss then ẹ̀yin tẹ́ fẹ́ wọ bọ́ọ̀sì wá tó yẹ pé ẹ fẹ́ wọ train bóyá train kọ́ lẹ fẹ́ wọ̀ kò sí ibi tẹ́ ti fẹ́ wọ bọ́ọ̀sì náà Regent Street lẹ máa rìn tẹ́ máa fi tọ BBC ẹ̀dẹ̀ ti máa rọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá náà so àna yín tí ẹ wà nílé ṣẹ̀rí pàwọn eléyìí ọ̀rọ̀ church ò bá wọn Ọlọ́run táwa ń sìn kò ní fi wá sílẹ̀ lóòótọ́ torí pé ìran Yorùbá ló ń sin Ọlọ́run jù lágbàáyé but àwa la wá ń jìyà jù látara ìkà táwọn olóṣèlú ṣe fún wa ẹ wo bí Sunday ṣe rí níta nígboro ẹ̀yin náà ẹ wo Sunday gbogbo bí aláṣẹ máa máa rìn lọ nígbà tí a bá ti tọ̀ sí iwájú pé à ń ti kúrò ní BBC ọmọ àlè ṣòfé kọlù ni so ìná so lẹ́ẹ̀kan ṣe Nike Town BBC kò ní sí rárá ó wà straight forward so eléyìí la sì máa máa lọ all the way further down ẹ̀yin náà wo bí Sunday ṣe rí àwọn tourist ló pọ̀ jù ní bíbáyìí tó bá ń bọ̀ láti Auburn náà ẹ̀ máa láti bọ́lẹ̀ ní bus stop tọ̀hún yẹn ẹ wá wá síbí báyìí but ẹni tó ń fẹ́ wọ train train tẹ máa fi bọ́lẹ̀ lélẹ̀ Oxford Circus nìyẹn ẹ̀yin náà wo interfin sọ pé ilẹ̀ Yorùbá bó ṣe jẹ́ kó máa ṣe yànmùyànmù lélẹ̀ àwọn tọ́rìsì ló pọ̀ jù aráàlú kọ̀ọ̀kan ló kọ̀ wá láàrin wọn aráàlú ti wọnú ibi iṣẹ́ lọ ti lọ sí Microsoft wọ́n ti wọnú Nike Town wọ́n wà underground wọ́n wà ní H&M so kí ló wá dé ìdí ni pé àwọn tọ́rìsì ò lè wá síbi tí wọ́n ti ń gé orí èèyàn tó ti ń pààyàn àwọn tourist ò lè wá síbi tí wọ́n ti ń pààyàn bíi nàìjíríà báwo ló ṣe máa lọ sí nàìjíríà nígbà tó lè lọ sí other countries tí security wà fún ẹ ẹ̀yin náà wo bó ṣe rí àbọ̀rọ̀ dem bèrè lọ wait wait. in October, we need about 10 of these. Sure, Okay. can. I have a card? I don't have any. wait, my number? Yeah. Uh, one minute. Put your number there for me. So I'm going to call you. Sure. Uh, we're going to need it from the BBC to take us all the way down to uh, number 10 down the street, Trafalgar Square. street. Yeah, down the street, yeah. So we're going to need about 10. 10 bikes. yeah? Yeah, 10 bytes. October. In October 12. One minute. Let me. So put your number there. Put your number there for me. So, eléyìí no, I'm looking to. into ẹ̀ ẹ̀ fáwọn èèyàn tí wọ́n lè jókòó sínú ẹ̀ ẹ̀ báwo lè ṣe rí sí. So, I'll dis I'll, we discuss everything when I get back home. I'll call you. What time is best for me to call you? Anytime. Anytime, okay. You can just call yourself, so you have my number as well. I, I'm using Turkish number. I cannot call you. Just call, text me on WhatsApp. On oh, WhatsApp. Call, call me on WhatsApp. Oh, okay, WhatsApp. Just WhatsApp. Okay. So, what name did you save it? My name is Hakan from Turkey. Then put bike because I have a lot of other Turkey friends. Yeah, yeah, sure, sure. So put bike next to it, so I know. Did you I, put... I, I just saved as Hakan. You can change it. H A K A N. okay. We, just, we can find it. Let's find it because I don't want to miss it. Let's go back. That, that one. say? Where is it? Okay then, all right. H-A-K-A-N. So WhatsApp only, right? Oh, WhatsApp only. All right then, yeah. thanks so much. Bye-bye. So now, 453 yẹn lélẹ́yìí, 22 nìyẹn, 73 náà débi báyìí. So ẹ jẹ́ ká ṣì máa rin Regent Street niye Ìrìn tá máa rìn níjọ́ yẹn náà, ni mo fi ń gbé fún wa báyìí bye. ṣe ń lọ So ìnà Tesla ni mọ́tò yìí kò lo epo bó ṣe electric ni. So gbogbo inti à ń wò tá a fi a fẹ́ Nàìjíríà mọ́ òun náà ni gbogbo eléyìí tẹ̀ ń rí we want a country that can be invested into not just the diaspora but also investors many investors ń pull kúrò nínú Nigeria torí pé Nigeria is not working so ìrìn ta fẹ́ rìn òun ni èmi náà ti ń rìn báyìí mo time ara mi but again i'm sure ẹ rí pé mo ṣe ń slow down but tá a bá pọ̀ àní fìlè rárá the more tá pọ̀ the more we can be able to block the road all the way through so àní ní láti wà lórí pavement so that uh, orí títì láti máa máa lọ pẹ̀lú ijó àti ìlù àti bánà wa àti gbogbo flyers tá a máa máa fún àwọn ṣe rí pé reason tí mo ṣe ní ká ṣe flyer nìyẹn because the more flyer tá a bá ṣe èèyàn mélòó la fẹ́ máa ṣàlàyé fún nǹkan tó ń ṣe wá but tá a bá ti fún wọn ní flyer torí yorùbá nation 1914 expired we are not criminals then wàá lè lọ google wa láti mọ̀ nípa yorùbá nation láti mọ̀ nípa àwa ọmọ Yorùbá wọ́n mọ̀ nípa Nàìjíríà bọ̀wọ́ ọmọ kúlẹ̀kúlẹ̀ àwa tá wà níbẹ̀ so ẹ̀yin tẹ́ bá sì fẹ́ ràn wá lọ́wọ́ ká fi ṣe mọ̀ ìyẹn flyer yẹn ká fi wọ̀nyí lórí broadcast lánàá ṣe rí gbogbo ìgbà tí àtàwọn bẹ̀rẹ̀ sí pín flyer yẹn twenty thousand forty thousand a máa tán because a gbọ́dọ̀ fáwọn èèyàn ní flyer bá ṣe ń rìn lọ níjọ yẹn gbogbo àwọn tá a fẹ́ fún ní flyer lélẹ̀ gbogbo àwọn ẹ̀yà tá a fẹ́ fún ní flyer ní àwọn tẹ̀ ń wò yìí àti dúdú àtàláwọ̀ funfun gbogbo àwọn tàbí fún so ìrìn tá a máa rìn náà ni mo ti rìn yìí o níjọ́ yẹn ní on the twelve so ìrìn tá a máa rìn òun náà lélẹ́yìí so lẹ́ẹ̀kan sí mo kí gbogbo wa pé ẹ káàbọ̀ sórí ìkànnì wa tí à ń pè ní ẹ má bínú ojú mi ló ṣì wà ní bíbá <laughs> mo tẹ̀ tán kámẹ́ mo tẹ̀ rí dáadáa òrùn yẹn ti cover mi so uh, as I'm walking this is gonna link me to Trafalgar Square it's a bit of walk but it is worth <laughs> I want cat take a tour of London wow ah ah mo ò tún rí o where do you have to book this cat of London on the website website or call oríṣiríṣi <laughs> London mo bá ṣe ń gbowó lọ́wọ́ àwọn èèyàn báyìí èèyàn wá fi eléyìí sílẹ̀ wá ní kí èèyàn máa bọ̀ nàìjíríà olùkórè ẹ̀ gbalẹ̀ so mo kí gbogbo àwọn èèyàn wa lẹ́ǹkan sí mo kí wa pé hmm, ṣé Ferrari kan nìyẹn hmm. àwọn eléyìí ògè orí èèyàn láti fi lówó báyìí so gbogbo ìrìn tá máa rìn níjọ́ yẹn òun náà ni mo ti ń fi wọ̀n wáyìí so gbogbo ìrìn tá máa rìn òun ni mo ti ń fi wọ̀n wáyìí níjọ́ tí a bá jáde fún ìyẹn rally wa mo kí gbogbo alẹ́ nǹkan sí o amlis yìí very very popular tó bá gbọ́mọ kékeré wá sínú ẹ̀ wo owó tó máa ná kó tó jáde ń bẹ̀ <laughs> toys oríṣiríṣi nǹkan ló ń tà níbẹ̀ amlis so má gbọ́mọ kékeré wá síbẹ̀ ni tó bá gbọ́mọ kékeré wá síbẹ̀ wò ó wàá ná ṣége owó mo kí gbogbo alẹ́ nǹkan sí o so gbogbo àwọn tẹ̀ ń rí i These are tourists towards the country. They are tourists. And uh, ìyàtọ̀ ta fi ń sọ fáwọn tó I need enough tourists kò ń ṣe kódà bó jẹ́ àwọn tó bá wá láti African country náà ló bá wá lọ́wọ́ ń sọ rajà lọ́dọ̀ wa ni ẹ mọ iye tẹ máa jẹ lójoojúmọ́ but ẹ gbọ́dọ̀ máa produce kí là ń produce ṣáwa tá a produce kankan we gotta be producing so lẹ́ẹ̀kan sí àti rìn how many meters now So we are still heading towards you know, the Trafalgar Square where Sheriff eh, Bus 453 eléyìí tó ń bọ̀ láti Deptford Bridge ó máa tán sí so Parliament Square 1288 94 so gbogbo bus to gba bíbá yìí nìyẹn fáwọn àgbàlagbà tí wọ́n like underground nítorí máa sọ̀kalẹ̀ máa gòkè àwọn ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà like ẹ̀ wọ́n lè wà ní bẹ́ńpì wọ́n ń gbádùn ayé wọn bẹ́ẹ̀ wọ́n rìkọ́dì múvì ni àbí music ó jẹ́ pé náà lọ ní mọ́tò ara wọn so lẹ́ǹkan sí uh, what you're watching right now is what we expect and how it is meant to be when we're coming out for the D-Day tá n the Yorùbá Nation rally kọ́lọ́n kó ṣọ́wá dìgbà yẹn mo kí gbogbo àwa tí a ti ń palẹ̀ mọ́ ta ti múra sílẹ̀ eh, àwọn tó wá ń béèrè pé nígbà wo la máa wá ṣe ti Nàìjíríà mo mọ̀ pé láìpẹ́ láì jìnà àwọn bàbá wa wá ṣàlàyé fún wa nígbà títí nàìjíríà máa wáyé but for now it is the UK rally that is coming up and we are preparing for láṣẹ Èdùmàrè mo kí wa pé happy Sunday and happy new month as we continue to ask for our right to self-determination self-determination kì í ṣe crime ìbéèrè ni who owns Nigeria àti pé ṣé amalgamation ti expire wòlíì sọ pé ó ti expire babaláwo sọ pé ó ti expire àáfàá sọ pé ó ti expire àwọn politician nìkan ló ní kò tí expire nítorí kíni nítorí jẹgúrújẹra tí wọ́n tó ń jẹ níbẹ̀ nàìjíríà ti expire gbogbo èèyàn ló mọ̀ yẹn yàtọ̀ sí olóṣèlú olóṣèlú nìkan ló sọ fún wa pé nàìjíríà ò tí expire mo kí gbogbo alẹ́ nǹkan sí and I say good morning and welcome for joining this beautiful transmission on a Sunday broadcast níbi tí a ti ń Nation and the campaign for self-determination. Self-determination bá ṣe sọ is an inalienable right. níjọ́ yẹn bá ṣe ń rìn lọ gbogbo àwọn tá a fẹ́ fún ní flyer wa òun ni ẹ̀ ti ń rí lọ́tún lọ́sìn torí pé wọ́n gbọ́dọ̀ because people will be asking why are you out kí la máa ma so we're gonna give them a flyer, leaflet to details a little bit about the reason why we are out in the public domain. That is fún àwọn international community and many people be in ṣe And Ẹni tó a quick sọ pé kankan ṣe wá ẹ bóyá torí ìwọ tí o ti jẹun kánú but àwa tí nǹkan ṣe a mọ̀ pé nǹkan ṣe wá torí pé Nàìjíríà ó ti millions of the Yorùbá people àwọn tẹ́ ń rí àwọn olórí méjì orí kan làwọn náà ní kí ló dé tí tí wọ́n wá yàtọ̀ sí tiwa kí ló dé tí passport ìlú kan strong ju tìlú kan lọ kí ló dé tó jẹ́ pé tó bá gbọ́ pé you are a British citizen àti Nigerian citizen ti Nigeria máa flag up but a British citizen ò ní flag up wọ́n á ní kó máa lọ kí ló dé tí ọmọ Japan tó lè wọ UK tọmọ Nigeria náà lè wọlé nítorí pé the fraudulent amalgamation tí wọ́n kó gbogbo wa sí òun ló ń fà á Tinubu ò lè fix Nàìjíríà bẹ́ẹ̀ ni bàbá mi Simon ẹ jẹ́ n try láti lo glasses mi so let me put this down a little bit kí n lo glasses mi so Tinubu ò lè fix Nàìjíríà ẹni bá ní Tinubu máa fix Nàìjíríà irọ́ ló wà ń bẹ̀ kò sí nǹkan kan tí Tinubu fi ṣe kò lè fix Nàìjíríà so it's lies upon lies. Bro, ní àkàdá sọ pé Tinubu máa fix Nàìjíríà is a complete Lagos lands so Tinubu fúnra rẹ̀ gan kò tí fix ara rẹ̀ ló máa wá fix so don't be deceived and don't let anybody tell you lies What ti parọ́ fún wa for too long it is time now to debunk all the lies by the press and the international community lórí ọ̀rọ̀ Nàìjíríà Nigeria needs to be de-amalgamated the dissolution is a solution to the problem not leadership problem I àti ìṣẹ̀yà tó náà àkíṣe kankan náà àmọ́ra wa rí ọ̀tọ̀ọ̀tọ̀ ni Elédùmarè dá gbogbo wa sílé ayé tó tó di pé àwọn òyìnbó aláwọ̀ funfun tọ́pọ̀ ìgbàgbọ́ tí a fi wà níbi tí a wà lónìí so bó ṣe jẹ́ nìyẹn let's continue our conversation mo Mr. Daniel, Ọláìwọlá àti gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa lórí ìkànnì tí a mọ̀ sí Koiki Media bringing the world closer to your doorstep so ẹ ti rí i pé a ti rìn díẹ̀ náà even though pé mi nìkan ni mo rìn but ẹ̀yin tẹ́ wà lórí live transmission náà ẹ̀yin náà ń bá mi rìn ẹ wá wo gbogbo building yẹn ṣe rí i pé the same thing ni ò tó bẹ́ẹ̀ kó yọ kó yọ bí ṣe gbọ́ wọ́n ní ò tó bẹ́ẹ̀ kó yọ blọ́ọ̀kì kan lára building yìí ó gbọ́dọ̀ wà bó ṣe fi sílẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin náà wo gbogbo building yẹn bó ṣe rí bó ṣe jẹ́ kí a máa rí ilẹ̀ yorùbá nìyẹn but nígbà tó destroy benin kingdom wọ́n destroy ọ̀yọ́ empire so àwọn dẹ̀ preserve tọ̀dọ̀ tiwọn ẹ wo gbogbo building yẹn kódà wọ́n ní tí nǹkan kan bá ṣe building yìí ó láwọn specialist tó máa pè ó ní specialist ó kàn lè lọ yọ ẹ plumber kò ní kó wá máa dígì ara ògiri because one preserve again bus twelve bus eighty-eight ninety-four one five nine four five three one three nine gbogbo àwọn buses tó gba Regent Street kọjá nìyẹn fẹ́yìntì ẹ bá ń bọ̀ láti eléyìí nísìnyí ń bọ̀ láti Golders Green or Godas Green ló ń lọ rather ìyẹn bọ́ọ̀sì tó rìn níwájú mi so a plan journey eh? A mọ̀ or ọmọ yín máa drop yín ni A mọ̀ if ẹ fẹ́ wọ trade ni ẹ fàyè sílẹ̀ ẹ fi time sílẹ̀ torí pé níjọ́ yẹn a fẹ́ delay because we want to work with time mo kí gbogbo àwọn tó ń ṣe ètò pé kí ó lè bọ́ sí níjọ́ yẹn àwa náà ẹ̀yà tó dá lọ́lọ́run dá wa àmọ́ ibi tí wọ́n wa sí pẹ̀lú òun ló ń dá wàhálà sílẹ̀ and bá ṣe sọ nídàájì ní program tá a ṣe láàárọ̀ yìí kò lè sí unity because a kì í ṣe kankan náà ẹlẹ́yà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wá we are all different people mo kí gbogbo àwọn tó ń bẹ ní United Kingdom àtẹ̀yìntẹ̀wà ní other side of the globe this again is Koiki Media as we have now come straight into àbíkan tó ń pè ní Leicester Square àti ń súnmọ́ Leicester Square bá ṣe máa rìn níjọ́ yẹn náà ni mo ti fi ń wọ̀nyí o so kẹ́yìn náà lè rí i pé <laughs> no be wàsá kò ń ṣèrìn kékeré but uh, we have to do what we have, can do kò ń ṣàwàlà máa kọ́kọ́ rìnrìn bẹ́ẹ̀ gbogbo àwọn tó ń ṣe rally náà bó ṣe máa rìn nìyẹn so bíbá yìí ló ń pè ní area kan tá a náà ní Piccadilly Circus Piccadilly Circus òun ni agbègbè tá a wà yìí this is one of the biggest advert láti ṣe advert sí bíbá yìí <laughs> kódà wàá jẹun sí ìsàlẹ̀ kùn dáadáa ìyẹn la ṣe ń sọ fẹ́yìn wa pé ẹ ran iléeṣẹ́ yìí lọ́wọ́ ẹ ràn lọ́wọ́ ẹ ràn iléeṣẹ́ yìí lọ́wọ́ so adúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa tí wọ́n ń gbọ́ wa tourism òun gangan ló ń mówó wọlé jù depending on the country tourism òun gangan ni the backbone of any country but Nigeria invest in tourism because I àìtí secure borders wa àìtí secure gbogbo ibi tó ń pè ní ilẹ̀ yorùbá débi pé tourism á work and gbogbo àwọn tẹ̀ ń rí tọ́jú òkò yìí hòtẹ́ẹ̀ kan ló máa dé sí ìjọ mẹ́wàá ló máa lò ní ìjọ kan ló máa lò ní gbogbo ń tó ṣe yìí àwọn tó wá yàtọ̀ sáwà tajà aráàlú tí a máa ń wá lẹ́ǹkankan àwọn tó jẹ́ student náà owó ló ń ná ó ń gba owó ni o owó ló ń gbà yẹn o kò ń ṣọ̀fẹ́ o wàá wòran wàá fún lówó. tẹ̀síwájú. so lẹ́ẹ̀kan sí i àdúgbò yìí ló ń pè ní Piccadilly Circus ẹ má bínú ìyẹn wa so gbogbo bá ṣe máa rìnrìn yẹn òun náà ni mo sì fi wọ́n wá yìí ẹ má bínú I lost my ẹ má bínú èèyàn wa so mo kí mọ̀mísí mi náà mo kí bàbá kí tó yè so ìrìn yẹn bó ṣe sì máa gbé wa kọjá náà lélẹ́yìí ìyẹn ní on the twelve lágbára ọlọ́run kọ́lọ́run kó ṣọ́ wa so ìyẹn la ṣe sọ pé àwọn àgbàlagbà ìrìn á ti pọ̀jù fún wọn àwọn ọ̀dọ́ a lè rìn bọ̀ àgbàlagbà <laughs> ká tó dé Trafalgar Square àwọn gan ti fẹ́ wọ́n ti fẹ́ sọ pé kí ló kí lè kí lè ilé ìtàgbé dárì ìyẹn la ṣe decide pẹ̀lú àwọn kọ́mítì pé kọ́ gba bọ́ọ̀sì fún eh, Canon ẹ̀rí kámẹ́rà yẹn so gbogbo ohun tí wọ́n fi ń ṣe tourism òun náà lélẹ̀ as you can see tourism is a big business investment gidi ni kọ́lọ́n kó jẹ́ kí àwọn èèyàn wa gbọ́ ọlọ́run ṣe London fún wọn náà ọlọ́run ṣe Amẹ́ríkà àmọ́ London àti Amẹ́ríkà ti wá nísìnyí òun ni pé ká padà sórí orísun wa níbi tí a mọ̀ sí ilẹ̀ wa níbi tí a mọ̀ sí Yorùbá country tiwa that is the only solution so a ti fẹ́ dé Trafalgar Square láti BBC láti rìn bọ̀ ṣe rí i pé even though pé mò ń rìn díẹ̀díẹ̀ èmi nìkan dẹ̀ ni mò ń rìn rìn tá a bá pọ̀ níjọ́ yẹn àtẹ̀nímọ̀ pa àárín rárá so ìyàtọ̀ tó máa wà ń bẹ̀ nìyẹn so tá a bá pọ̀ sightseeing ó yẹ kó wà nílẹ̀ Yorùbá kó máa gbé àwọn èèyàn lọ sí ìnà gbogbo ibi tá a máa ń pè ní tourism site wa but nígbà tí kò sí security ta ló máa wá máa ṣe investment city tour so gbogbo eléyìí la ṣe ń sọ pé a fẹ́ yorùbá country ìwọ náà wo sunday gbogbo wọn ló ń jẹun káàkiri kò sọ̀rọ̀ church kò sọ̀rọ̀ mọ́ṣáláṣí àwa là ń ṣe ẹ̀sìn jù kí ló wá dé tó jẹ́ pé àwa là ń jìyà jù ìbéèrè yẹn àìtí mọ́ ánsà fún àwa là ń gbé ẹ̀sìn lárugẹ jù yet àwa la ní subject to poverty bread lélẹ̀ àti croissant nǹkan dẹ̀ wọ́n ní gbogbo bíbà torí pé bíbà yìí sórí brunch brunch is back bẹ́ẹ̀ ni bàbá mi Simon ní Germany Canada deporting like kílódé so bread lele, wheat lọ fi ń ṣe gbogbo oríṣiríṣi ah, àbẹ́ẹ̀rí kòkòrò nu bíbáyìí mo mọ̀ pọ́ mo rò pọ́ mọ̀ pé kòkòrò yóò wà bíbáyìí o àbẹ́ẹ̀rí kòkòrò yìí àbẹ́ẹ̀rí i'm not sure pé wọ́n wà wẹ́ o ìkan tún lélẹ̀ can you imagine anyway glass wà ní the other side glass wà ní the other side àbẹ́rẹ́ all day danish bakery àwọn kòkòrò yẹn wà nílé gan-an bọ̀dọ̀ náà pé glass ti cover background yẹn bọ̀ kò jẹ́ kí kòkòrò ṣì wà mbẹ́ anyway so kòkòrò ṣì ni gbogbo eléyìí náà tẹ̀ ń rí kọ́lọ́n kó wà pẹ̀lú wọn anyway ẹ jẹ́ ká tẹ̀síwájú torí àsìkò mo kí gbogbo wa ṣe rí wọn bó ṣe jẹ́ káwọn náà máa jayé nìyẹn àwa wà nínú ìyà ń jà wa. ẹ wo àwọn bọ́sẹ̀ ọ̀rá ń gbádùn ayé wọn bó ṣe jẹ́ kílẹ̀ yorùbá náà nírì nìyẹn mo kí ẹ denix mo kí gbogbo ẹ̀ ń gr1 ìdòwú matthew mo kí yín a ṣì wà níbi tí a ti ń gbéra láti bbc látẹ̀ǹkan tí à ń tẹ̀ lọ sí ibi tó ń pè ní trafalgar square àti fẹ́ẹ̀ dé trafalgar square ó kù díẹ̀ ẹ̀ àti fẹ́ẹ̀ fi ẹnu sí trafalgar wáyé ti dé trafalgar square àti dé number ten downing street kẹwàá wo ntí a fẹ́ sọ pé a máa create awareness fún gbogbo àwọn èèyàn pé àwọn tó ń béèrè pé kí ló dé ta ṣe fẹ́ yorùbá country tí a tún fẹ́ máa ṣe rally ní London ẹ wo ìrìn tí mo sì rìn yẹn ẹ wo iye ojú tó máa rí wa níjọ́ yẹn ẹ wo iye àwọn tá a máa engage tó máa sọ pé ha àwọn ti gbọ́ nípa yorùbá àṣé yorùbá gangan ló di nàìjíríà mú gbogbo eléyìí la ṣe ń sọ pé ẹ jẹ́ àkúrò nu nàìjíríà nàìjíríà ò ṣiṣẹ́ fún anybody ó ń gbé wa padà sẹ́yìn ni it's a backward country ẹ jẹ́ ká gba independent country tiwa tí à ń pè ní Yoruba Nation, Oduduwa Republic, Oduduwa Kingdom. Uh, I don't know what they're doing here. So ìyẹn la ṣe ní ká tún wá ṣe broadcast yìí níjọ́ Sunday báyìí. So láti lè fi jẹ́ kí gbogbo ọmọ Yorùbá tí wọ́n máa láǹfààní àti wo transmission yìí kọ́ mọ bó ṣe máa lọ níjọ́ yẹn. So gbogbo bíbáyìí náà and eh, during the day I'm sure pé gbogbo bíbáyìí máa busy gan subject to crane tí wọ́n gbé wáyìí iṣẹ́ kan ni ó ń ṣe bí wọ́n renovate ẹ̀ ni torí wọ́n yé máa renovate nílùú yìí inú ẹ̀ náà ni mọ́tò máa máa lọ inú ẹ̀ náà ni society ṣì ń ṣiṣẹ́ but lọ́dọ̀ tiwa nothing works nígbà tá a wà tá ní safety a plan kankan so ìyẹn la ṣe ń sọ fáwọn èèyàn wa pé àsìkò tó ilé tó lọ let's get the hell out of Nigeria Nigeria ò kì í ṣe country tó máa ṣiṣẹ́ there is no amount of plead tó máa save Nigeria mọ́ Nigeria has come to its expiration and we should allow it to dissolve peacefully. That is the only thing that we can do right now. Kí Nàìjíríà máa bá tiẹ̀ lọ, káwa náà máa bá tiwa lọ. Enough is enough. We are tired. So now, tí bá ti turn sí left by àti wọ̀bi tó ń pè ní Trafalgar Square. So ṣe rí i pé no be my mind ní October 12 yẹn. Yeah we need a lot of assistance we need a lot of volunteers ìyẹn mo sọ pé gbogbo wa náà la máa jọ go live not just one platform because we need the publicity to go as much as possible so Nigerians continue to be missing ní gbogbo ìgbà wọ́n jíyàn kan gbé wọ́n kan you know we can continue Canada embassy lélẹ̀ kọ́ lọ́n ṣètò Canada fún ìwọ náà but wọ́n ní Canada ti ń deport ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn látara pé wọn náwọn fẹ́ àwọn èèyàn mọ́ nílùú àwọn wọn náwọn student ti pọ̀ jù everybody ló ń gbé everybody pé àwọn ò ṣe mọ́ so and nípa sísọ fẹ́yìn wa pé enough is enough it is time now that we reveal and say it as it is Nigeria ò lè ṣiṣẹ́ ẹ bá pe jésù kẹpànábì it is too late what we should be asking for now is a complete dissolution. that madness country That we will create in 1940 so now ṣe rí at the final finally Trafalgar Square and I have walked all the way from the BBC broadcasting house I don't know how long the journey was but I'm sure you've all followed the journey like I have done the walking here as well so when we come into Trafalgar Square we will make a bend ẹ to pay the last one tá if you are láti bẹ̀rẹ̀ but this time around àti extended jáde lọ sí BBC so that to capture tẹ bá rántí pé àgbà bíbà kọjá tá fi gbé flag ńlá yẹn fẹ̀yìntì ẹ bá rántí nígbà tí a ṣe that massive rally I think it was in 2022 I can't remember now so this time around we will travel from traf from the BBC and we will now come straight into Trafalgar Square so ìyàtọ̀ tó wà láàrin ìgbà yẹn sísìn nìyẹn so and every now and then kò sí nǹkan tí wọ́n kì ṣe nínú Trafalgar Square gbogbo nǹkan ló máa ń ṣe nínú ẹ̀ so ìyẹn la ṣe sọ fáwọn èèyàn wa pé this is not a joke let us get the hell out of Nigeria Nigeria fail mi ó fail wọ ó fail ọmọdé ó fail àgbàlagbà it is not working and it can never work so ẹ jẹ́ ká jọ pull out kúrò ní Nigeria we can do it together but nígbà táyìn kan bá ní. As were in Nigeria and yet it is not working so that was the Trafalgar Square the last time I was there was I think when they were playing the Champions League I think that was the last time to Banati so we will come out of here and then we will head into number 10 the Street which is where I'm heading to right now I want to number 10 the Street I, ẹ̀ akọrin àjò and we present a letter to the Prime Minister of the United Kingdom Sir Stammer to tell them about the reason why we, the Yorubas, needs to exit Nigeria. So this is the Trafalgar Square, as you can see right there. So that's the Trafalgar Square. So from Trafalgar Square, the Baranti, we then move straight into number 10 Downing Street. So ẹ jẹ́ kí àwọn outside London the bá to tètè gbéra ẹ London the bá to ti dé London bó jẹ́ bọ́ọ̀sì lè fi wọ̀ dé BBC bó jẹ́ tírẹ́nì ni the most important thing is that cannot eh, irú bọ́ọ̀sì tá a fi gbà lélẹ̀ that is exactly the kind of bus ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n wò bí mo lè capture àwọn kan náà lọ book eléyìí nísìn so this is the kind of bus gangan táwa náà fi gbà mò ń bọ̀ so so bọ́ọ̀sì yẹn lélẹ̀ èrò bọ́ọ̀sì táwa náà fẹ́ gbà lélẹ̀ òun ló ń lọ yìí ẹ̀yọ́ má bínú ẹ̀yìn wa so èrò bọ́ọ̀sì yẹn gangan ló ń lọ yẹn èrò bọ́ọ̀sì yẹn gangan la fẹ́ gbà fáwọn èèyàn wa so kò dẹ́ ṣọ̀fẹ́ owó ló bá dé so that is one thing everybody needs to understand yẹn la ṣe ní ẹ support so that kí gbogbo kinní kó lè ṣeé ṣe mo kí gbogbo alẹ́ nǹkan ṣe má bínú oh, I'm trying to get things sorted out. So as um, almost been terrorism, scams, fraud, corruption, all of feel in Nigeria. That country failed everybody and there's no point. Ah, Money, ní láti slow down síbẹ̀ òun yẹn pọ̀ díẹ̀. So let me bring myself back here. Eje king kí camera. gbé saying mi sẹ́yìn báyìí. Òrùn yẹn ṣe kíni, ó kọjá bẹ́ẹ̀. <laughs> Ọmọ òrùn yẹn that is a big one hmm? oòrùn yẹn ṣe kí ni ó ní agbára ah anyway mo gbé drink dání dẹ̀ mú mi dání so mo kí gbogbo wa lẹ́ǹkan sí o as we say on this platform we all have a role to play i am just playing mine and we expect that you play yours as well so ẹ kí n ká tó máa tẹ̀ sí iwájú benin street let me have you know, some kind of, you know, liquid. Ah. warm, And it's just already 1 o'clock. Nigerian Commission is just on the other side there. The Nigerian Commission wà lẹ́gbẹ̀ẹ́ lọ́hùn. very one. All right. I think we're good to go now. So let's move on. Let's move on again. I'm going to end it. YouTube if you want to continue the broadcast. So I'm going to end this one, then we'll come back again later. Bye for now. Let's continue our journey again. We're going to move now. Continue moving. Let's move. Let's move. Let's move. So let's move again and let's continue the transmission. So we're going to go towards number 10 down the street again. So gbogbo will tí a máa gbà Nigerian High Commission but I'm kọ́kọ́ lọ sí àwa lọ Ton, ká tó wá sí Nigerian High Commission which is somewhere around that side so tabatimbo, a we walk all the way to tá a máa number ten Downing Street but for now let's continue to give you the live view from here mo kí gbogbo alẹ́ Nation is the only solution Tesla làwọn èèyàn ń gùn and the world is already moving forward àwa ṣì wà níbi you know all this rati-rati the world is moving forward. so gbogbo àwọn tẹ́ ń rí tourist ni gbogbo wọn pátá tourist ni gbogbo wọn tó wá sí UK for one reason or the other. Mm yẹn la ṣe ń sọ fáwọn èèyàn pé ìlú tó bá máa ṣiṣẹ́ ẹ kọ́kọ́ ṣe security ẹ̀ because kò sẹ́ni kankan tí gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ máa máa ní kọ́ lọ sí ìlú tí kò sí security gọ́ọ̀mẹ̀ntì wọn ló máa máa sọ fún wọn don't go to Nigeria wọ́n jíyàn gbé wọ́n pààyàn corruption ti pọ̀ jù so ìyẹn mi pé gọ́ọ̀mẹ̀ntì wọn ní work pẹ̀lú Nigeria but wọ́n máa avoid àwọn ọmọ ìlú wọn going into Nigeria because of the risk risk yẹn take pọ̀ jù and that's something that most of you seems not to understand so but kọ́lọ́n they jẹ́ káwọn your water, tó wà nílé kọ́ ni understanding pé kò sẹ́ni kankan tó ń bá gọ́ọ̀mẹ̀ntì jà nǹkan sọ Nigeria is not working fún our Yorùbá people and it is important that we exit it together nígbà táwa bá ń gbé sókè àwọn kan tún gbé wálẹ̀ nígbà táwa kan bá ń gbé sókè àwọn kan gbé wálẹ̀ and that means ó ń delay ìrìn àjò yẹn because nígbà tá a ní ọ̀rọ̀ dìbò kọ́ ló wà ńlẹ̀ ah, a máa dìbò ní o a máa dìbò ní o ìbò la fẹ́ dì so Nigeria, High Commission is just on this road so Nigeria, High Commission is right on that road but I'm a little débẹ̀ later so you can kọ́ dé number ten the street then tá a bá kúrò ní number ten Downing street then we will come back out and then we will then come to Nigerian High Commission nígbà tá a ní à to vote again ah no Am I dá Koiki lóhùn a máa vote ni a fẹ́ vote ni election ni èmi ló ọmọ kì í ṣèdí bẹ̀bẹ̀ ká gbélẹ̀kẹ̀ lọ sídìí ẹlòmíì now ṣaṣọ́ pé ilẹ̀kẹ̀ tó wà nídìí Tinubu ó sì wà bí wọ́n ti ja àbọ̀wọ́ Fúlàní ló wà kí gbogbo wa ká máa jọ ròyìn lọ́kàn mú kí Ògúnmọ́lá Abíọ́dún so tá a bá wo how many hours that is so far only one hour eighteen minutes and that shows that ìrìn tí mo rìn láti BBC débí báyìí kò tí tó half an hour so and that is èmi nìkan so tá a bá pọ̀ ẹ ó máa slow down jù yẹn lọ torí a máa máa sún sí ẹ̀ díẹ̀ ni so that is a different àwọn ẹṣin máa ń tàyàn nípa o <laughs> wọ́n ṣe wà yìí so èèyàn láti wà very careful pẹ̀lú wọn àwọn ẹṣin tẹ̀ ń rí wọ́n máa ń kíkì yẹn wọ́n á ní pé kéèyàn má touch wọn o ò lè touch wọn so o lè dúró lẹ́gbẹ̀ẹ́ kó ya picture bọ̀tẹ́ ṣì yẹn tó bá fẹ́ ẹ ìwọ kọ́ ló máa ròyìn ní fẹ́lòmíì so that is you know. Uh, gbogbo tó mú owó wọlé fún UK lélẹ́yìí tourism gbogbo tó mú owó wọlé òun lè ń rí yẹn gbogbo tó ń mú owó wọlé okay quarter past one gbogbo tó ń mú owó wọlé ìtọ́ fi ń pè ní United Kingdom nìyẹn ẹ̀rí pélé náà ní fóònù tiẹ̀ tó ń ṣe recording. ẹ̀ ó tẹ̀ tún ní ó ní umbrella lórí ẹ̀ torí òrùn so gbogbo tó ṣe ń pè ní UK nìyẹn àwọn eléyìí nìkan ló máa rí ìbọn lọ́wọ́ wọn torí protection aráàlú àwọn tó máa ríbọn lọ́wọ́ ẹ̀ ní ò ní ríbọn lọ́wọ́ ordinary ọlọ́pàá àwọn ilé ìtorí protection tó ń ṣe fún bíbà ló ṣe máa ríbọn lọ́wọ́ wọn bọ́dẹ̀ ṣe wà ẹ́ nísìnyí wọ́n wà very vigilant wọ́n dẹ̀ wà very smart so òun lè rìn yẹn so ẹ jẹ́ ká tẹ̀síwájú torí ibi táwa ṣì ń lọ so mo kí gbogbo alẹ́ nǹkan sí so that is ìtọ́sẹ̀ ń sọ pé UK tourism is a big business millions of pounds ah irọ́ o ẹ má bínú ẹ̀yìn yẹn so millions of pounds lomu walini, every year fún the UK government èmi ò mọ èlò ni tourist sì mú wọlé fún Nigeria, láti sixty four years so because ìlú tó bá ti ṣe investments in security don't expect tourists to visit arìn yẹn náà ní eléyìí ó dùn dò pé mo ti slow down so gbogbo ibi tá a fẹ́ rìn kọjá gbogbo ibi àdúrà la rìn ní the last rally tá a ṣe ní some few years back kọ́lọ́n kó mú ọjọ́ ró kó jẹ́ kí ìta tó fẹ́ ṣe kí a rí ṣe gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ volunteer pé Koiki màá bẹ́ẹ̀ gbé kámẹ́rà màá bẹ́ẹ̀ gbé fóònù kan dání ẹ jẹ́ kí n mọ̀ brọ́dà mi kan ti ní àwọn ti gbàjọ yẹn sílẹ̀ gbogbo tí n bá fẹ́ káwọn bá wa ṣe àwọn á support ẹ̀yin ìyá tẹ́ bá máa assist náà good things so it is going to be a very busy day now kí n wọ I am not going to end the broadcast ṣe jẹ́ n gbójú mi wọlé kí n ṣàlàyé nǹkan tó máa ṣẹlẹ̀ nísìn mo fẹ́ wọ number ten Downing Street I hope that the network will be great today as we have always had issue with the network látijọ́ tí mo ti ń lọ síbẹ̀ so this time around let's hope that the network is great so but because i'm gonna go through the security mo nípa broadcast yẹn gbogbo phones yìí màá yọ kúrò lórí tripod so that um, tí bá ti wá wọnú ilé tí broadcast yẹn bá kú then we will continue tó bá kú then i will have to you know start it again so i'm gonna go into Downing Street and do a short you know recording and then come back out because I have other engagement to do today. So that's exactly what we're gonna do. So, so Mama Wanube, I'm just doing my little reporting. So building to Mufe Wanwe. So Mele. So I'm gonna come in, do my reporting. I don't know whether the Prime Minister is at home or not. Uh, I haven't been here for a while, uh, but today I'll be heading into that. So Mama, your Google phones in, listen, so that Malay. m'aller prepare so so all the phones I might put them in my bag him I want no security oh. so I just want to get things kept together and then we will then so because I always get myself together before I go in there. Because my Latiboa go bought this and all that. So I always try to put everything in my bag. So everything is well packed before I go inside. So that's what I'm doing right now. So about to go into number 10 down the street. So this is what we want to do now. It's just, at least if you àníṣe lásán oríṣọmọ lókù bẹ́ẹ̀ ni Yorùbá nation is the solution so so I'm gonna put things away so màá kó àwọn phones yẹn sínú bag dẹ̀tí bá ti kọjá security I will bring them back out again so that's what we're gonna do in a minute so everywhere we go dark so. I might go a little bit back, just for you know a very short period náà ni kápọ̀ fi kọjá security as soon as tí bá ti to put on the security then it will be easy for me to so I'm just removing all my gadgets my keys my airport everything away and I have to bring my I gotta bring my press card out. So I'm gonna put both phones in away. And you know for just a little period if you want to number 10 down the street. So I'm gonna put the phones away for now. So so might go a little bit dark for now. See my fit that day. èmi tẹ̀lé mú dání bá sọmọ kọ́ má kọ́ má lọ kú. So now. So I'm gonna go through security and see. I'm about to go through security from there. I open up a camera. So I gotta go to security. So Warlock Turkey press card. No, no, I'm talking to my my followers on the wọ́n ti lọ chẹ́ẹ̀kì security card mi pé ṣó wọná pé kò ń ṣe olúwọlé tá a bá ti confam ẹ̀ wá padà wá wá dẹ̀ ṣí gate fún mi kí n wọlé tó o bá ṣiṣẹ́ wá sọ reason so thank you thank you officer now I'm still sorry I'm still I'm still like thank you so now mo ma go through security nìsín. So for the security and then I know mate morning officer. Uh, machine's not working mate so I would have to search the bag manually. Okay. <laughs> That's strange none of us are trained in it, so I can't use it, unfortunately. we you gotta, you gotta take a bit of time on that then, alright. It's good experience, isn't it? Huh? It's good experience, in a way. You rely on technology. Sometimes it's better to do it the old-fashioned way. That's it. from the BBC. Busy day. Yeah, because we got a big event coming up in October. Okay. Yeah. So I'm preparing, you know, the you know the the uh, those attendees. So we got a big rally in October. Okay. Let me remove the jacket so it's easier for you to. Yeah. It's That way. A lot of stuff in there. realise how much you rely on the machine, don't you? place in here. Yeah? Do you want me to put it in here? Yes. most important thing. Yeah, keep, keep, the energy up. I'm telling you, <laughs> keep the energy going. Now just hold on to that. Oh, you got it. Do you want to put that to the side? So my belt belts? Yeah. Okay, this is still working, it's just this that is not working. Yeah, it's just the x-ray okay. machine, yeah. Alright, well my hat's... Yeah, if you leave your hat and then walk through. Yeah, one. Um, you can just come back and... Yeah, just come back and yeah, just come back and fix happy. Thank you so much. No problem. yeah, come down. you know the um, to get the do I need to do that from the website uh, to get the letter for the day? Do I need to book it online? Uh, I'm not sure. You have to contact the press office and see. Okay what they suggest, but I'm sure it will. Yeah, I know it's about two weeks according to the website. So right, yeah, I need two weeks to get it. I'll um, get it done this month. má bínú sí me, because uh, I had to go through that quick security because you know machine can only push ṣiṣẹ́ but a clear security so now we just have to put everything back <laughs> again uh, you know, that is uh, what you do when you come down here especially <sighs> so morning yes. So, so now, so we're gonna set everything back on quickly so that we can crack on. So, okay, we'll go along, consequently. Let's come back again quickly online back on air so the camera was off for a while but now i'm inside i just need to set back on my gadgets so we clear the security then i'm back inside so that is me back yeah so we're back inside so remember gotta get things together so let's put this one back here like that gbogbo wa yeah that's it and I guess I can set this ones up later so that was uh, me going through the security of the Downing Street earlier. so and that is the the black door there which we're going to show you in a minute uh, for those of us that knows this place so that is about that now, Um, the extra machine only could share anyway, so they have to search the bag manually. So we're back inside. So we're gonna do a bit of discussion here. I don't know whether the Prime Minister is at home or not, I'm not sure. So, so, so we're gonna crack on quickly. I'm not gonna stay too long because this is still part of the the day. So So now I think I'm gonna drop this down a little bit to hide you. to drop it down a little bit. and bring this back yeah. So we're going to go through here and then we're going to go through here. Um, uh, this one we're going to put through there as well. So now we're good to go and now we can set this one like that and then we can crack on with our discussion <laughs> officer and woman. mí pé she ṣiṣẹ́ tèmi náà máa ń ṣe tèmi màá ní olúkálukú ń ṣe tèmi so now let me start the other platforms as well so kako to sọ̀rọ̀ briefly before we then head back out again from here so mo kí gbogbo alẹ́ nǹkan ṣe bá mi gbọ́wọ́lé share button mo bẹ̀rẹ̀ nítorí long. About bá wa gbọ́wọ́lé share button so ẹ bá mi gbọ́ share button lẹ́ẹ̀kan sí if you're new to my platform o ò bá platform yìí pàdé rí òun ló ń pè ní Koiki Media tí a mọ̀ sí the Yorùbá Nation Media lára àwọn tí wọ́n ń jàjàǹgbara fún ilẹ̀ Yorùbá so Into tó gbé without this I cannot get into this place so it's called the press card. so I'm asked to go through security kò ṣe UK for the next forty years kò ṣe my one máa be bíbá <laughs> so kò guarantee anybody kó máa be bíbá Oh, Baba, wà be bíbá for forty years but tó bá visitor yes tó bá press definitely so o ní right láti wọlé àfẹn tó bá jẹ́ pé ó wá fún visitation yes you can also get into number ten down the street but kò ń ṣe gbogbo yẹn so ìyẹn la ṣe ń sọ fáwọn èèyàn pé standard olúkálùkù wa yàtọ̀ so kọ́nà kó wà pẹ̀lú wa. So we're gonna start the Instagram as well, then um, do my recording. Mo kẹ́ Ògúnmọ́lá Abíọ́dún brother me. So that is what we do here. So. So mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí pé àkókò bá a dá. Kò ní sú wa, kò ní rẹ̀ wá. Àdẹ̀níṣe lásán. Ìyẹn wà for sure. Ó ṣọmọ olókùú bẹ́ẹ̀ náà ní sí pẹ̀lú yẹ̀ òun lọ̀rọ̀ tó wà ńlẹ̀ àwọn adélẹ̀ lè rí bọ́fẹ́ bọ́kọ̀ bọ́fẹ́ bọ́kọ̀ bọ́fẹ́ bọ́kọ̀ àwọn adélẹ̀ lè rí ológbò yẹn làwọn yẹn ń béèrè yẹn pé bọ́lá ológbò wa ológbò wa nulẹ̀ ológbò yá jẹ ó jẹ́ pé Nàìjíríà ni àwọn ológbò yá jẹ sọ̀rọ̀. ológbò ìyá jẹ ni network okay what is your scaffolding the last few days tí mo máa wá nígbà yẹn so having problem with the network terrible network problem. So mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí pé welcome back again to our transmission on the Koike Media Network from where we continue our discussion. Uh, Kila, là discuss? Òun náà ni reason tí a ṣe gbọ́dọ̀ palẹ̀mọ́ fún self-determination rally tó ń bọ̀ ní UK ní October. Kọ́lọ̀ kó bá wa mú ọjọ́ yẹn ró kí a lè rí ṣe délẹ̀ torí ìyà tí Nigeria fi àwọn ọ̀ràn wa jẹ òun ló ń lọ yẹn ti suffer àwọn ọ̀ràn wa for too long and it is time now that we demand the dissolution of Nigeria. So we are live now on all the platforms and I welcome you once again. Uh, right in the number 10 Downing Street where I am reporting from this particular Sunday the 1st. Uh, I'm not sure whether the Prime Minister is in, but what I know is that uh, come October 12, the Prime Minister will receive a letter on behalf of the Yoruba people on why we want Nigeria to be deamalgamated. Some people might argue, as usual, that is this really necessary? Is this Is this what we need at this particular time? Yes, this is what we need because this is the country that joined Nigeria together. So when people are saying, Shemamaru Johnny, is this all you're going to be doing? Oh, yes. It is part of the engagement. Since ti àìtí fi ja ogun, since we don't want to fight a war, what we then have to do is what they called the engagement between us, the country that amalgamated Nigeria, and the present administration of President Bola Ahmed Tinubu. He hasn't been to UK for a state visit yet and I look forward to when the announcement will be made and àpàdé mi náà ní bíbá because if yìí ló máa gbà wọlé no back door he would have to walk through that door and they will have to announce it àfi tí so I look forward to when President Tinubu would come to the UK official visit shout out to my brother Bilo for real shout out to our Beauty Amope and also Alan Conde watching me from China. When we talk about the amalgamation of Nigeria, that is the institution. If I take you like that, you can see the flag is right on the top of the building. Remember that we talked about how the vice president, Shetima, the terrorist guy, Tiwa Loko Ilituntunfun, do you know that this is the same building that housed all the British prime minister? Nobody lives outside apart from here. It is only Nigeria they will start making a new building with billions of naira nígbà tí ebi ń pa but let's first come back to the amalgamation what do we do to the amalgamate from Nigeria what are the process kí làwọn ìgbésẹ̀ tá part of the process is to first say to the UK that colonized Nigeria in 1914 that did the slave trade for over 500 years from Badagry point of no return this is a new government some of you demand that ń dàbí pé understand nǹkan content. So, we have a new government in the UK which is the Labour Party the Conservative ruled this country for ten years àti lé wọn lọ ní July four àti ní whether these ones will do the needful in terms of our engagement with them I don't know but tá a bá sọ fún wọn pé how are they going to know. So when people say, Shamamaro Jolo Jojimani, without making action, what action are you talking about? Kakparawa. I'm sure when people say action, Kako Bonsita, Kabere Sinyi Bonfunrawa, Kabere Simban Konje, destroy everything. Is that what we want? If we are even going to do that, do we not have the right to diplomacy and negotiation? It might be slow, it might be delayed. There's nothing wrong in that. It is what they call the engagement Because even like I said in my presentation yesterday, Ethiopia versus Eritrea fought from 1961. But Ethiopia only allowed Eritrea to become an independent country through a recognized United Nations referendum in 1993. Do you understand what that means? It took almost three decades. The same thing Pelu East Timor. so tell if company ah action I need okay yes we need action but about a action as ṣe matter para sorry table náà action is just to stop it immediately and it will create a lot of debt and I sure most of you tẹ́yìn pariwo action I hope you know and understand what action means because action will destroy things and we're gonna rebuild anyway because even the IRA mo sọ fún gbogbo ẹ a máa pààyàn wọn ní pààyàn òun kọ́ ni issue èmi kọjá ẹni tá a máa bẹ̀rù because the UK also continue to support the fight between Ukraine and Russia àwọn ló ń back Ukraine àwọn ló ń kó ìbọn fún Ukraine àwọn ló ń kó bomb àti explosive fún wọn ta ló máa fáwa nìyẹn tá a bá bẹ̀rẹ̀ action do you know how much it costs for one AK-47? torí ẹnu yín máa ń wa rough takataka tokotoko o ẹ fẹ́ ti Ìgbòho nìkan síwájú kó lọ́ọ́ máa fẹ́ gẹ̀ ìbọn mélòó ni Ìgbòho lè fàyà gbà ibà Gani Adams nìyẹn lógun ọ̀fẹ́ o wọ́n tẹ̀ ní káyé máa pè ní ibà kákọ̀ sọ pé ààrẹ wọn níbi kò jẹ́ ibà I don't know about that èmi mọ̀ nípa history so let's just say ààrẹ ọ̀nà kakanfò aláṣọ funfun tí kò fẹ́ kí ẹ̀jẹ̀ kó ta sáṣọ tòun tó sọ fún àwọn ọmọ Yorùbá pé àìtí rẹ́dì torí ìjà ọmọ yorùbá ò ṣeé gbèjà ṣé ìgbòho nìkan ni ọmọ yorùbá i spoke to him already on a video call this morning as i arrived into the bbc so tẹ bá ń sọ̀rọ̀ action action action yes i need action ọlọ́pàá tẹ̀lé yìí sorry. Uh, have you got press pass? sorry. check press pass please. tàbá rí ọlọ́pàá tí. But that has been checked in the front already. Okay, thank you. Are you saying the officer that checked it didn't check it? I? Uh, Why? The officer? Yes. Because I'm in charge of the, of the street. Yeah, but I have already been checked. I'm in charge of the street, not right. the officer down there. Yeah, but they've checked me before coming in. That's what uh, I'm saying. Okay, so I need to check it again. Because right, I'm, the I'm the officer in charge of the street. Thank you. Oṣiṣẹ́ is doing his job, I'm doing my job. So kò sí nǹkan tó eh, in Ẹ̀ when pè ní freedom lórí yẹn. kò sí nǹkan tó lè ṣe tó bá take it up máa take it up pẹ̀lú wọn so let's come back to the discussion anyway so what i'm trying to explain to us is that until tí a bá lè equip àwọn èèyàn pẹ̀lú brand new equipment gìtá tó dáa boko yẹ ni have action oh yes everybody want action but can we have Nigeria shut down for fifty-seven days? with just the numbers of people out outdoor. It is possible. It can be done. Ara racism kan lè rí yẹn o. Ara racism kan lè rí yẹn. But kò sí nǹkan tó lè ṣe. Eh, ó fi lọ confam. Ó tún lọ bẹ́ẹ̀ lọ check. <laughs> Ó ń waste time rẹ̀. ni nìyẹn o. This is the part of what we experience living in this country. But kò lè yé ẹ̀yin reason tí mo ṣe máa ń tara tí bá wà lórí program ara ara ẹ̀kan náà rẹ̀ rìn yẹn nísìn life lele because i have been checked kí n tó wọlé i'm in charge of i'm in charge ọ̀dà ìwọ ló wà in charge àwọn tó wà níwájú yẹn nísìn wọ́n stupid wọ́n ọmọ tó ń ṣe this is what everybody experience in their workplace ẹni tó ń ṣe doctor ẹni tó ń ṣe nurse ẹni tó ń ṣe this tó ń ṣe that ẹni tó ń ṣe plumbing ẹni tó ń fọbọ́ This is what we experience on a daily basis. Ó wà nínú cubicle bẹ́ẹ̀ ó make up ó make up ó waste time rẹ̀ ó waste time rẹ̀ at the end of the day this is why we are still suffering tẹ̀wá nílé pé ìlú yìí but we need to tell them about why we want to exit from Nigeria. They can't do anything. But it is our right to inform the new government, especially the government of the Labour Party, Sir Keir Starmer. Maybe bóyá only need a bit of sympathy for us bóyá only need a bit of sympathy they don't have to but most of fún yín pé Yorùbá nation ta fẹ́ gbà kò ń ṣe níbí báyìí láti máa gbà ilẹ̀ wa láti máa gbà but ẹ̀tọ́ wa ni pé ká engage ìjọba ìlú yìí lórí nǹkan tí à ń fẹ́ kí nìkan tá fẹ́ self determination self determination kẹ̀rẹ́ ẹ̀tọ́ ọmọ ènìyàn ni inalienable right but ẹ bá wá ní ẹ ẹ fẹ́ self determination ká lọ máa ṣe four four years nítorí pé british ń sọ fún yín pé tá bá ṣe election tó bá rí gẹ̀ a máa restrict visa fún àwọn èèyàn tó ń rí gẹ̀ election they will find another country to go ìlú pọ̀ lágbàáyé kò ń ṣe dandan ni kó wá sí UK bóyá dino nísìnyí ó ti wo pé ọmọ òun lè wá sí UK o so eventually he's going to Dubai and the rest of them but Ike Ekerimadụ tó fi wá ṣe kidney operation fọmọ ẹ̀ ẹ̀wọ̀n ló wà báyìí nísìnyí so ìdí ta ṣe ń sọ fáwọn èèyàn wa ní gbogbo gbà lóòrèkóòrè pé until taba bá engage wọn ní bíbá ó ti fẹ́ wọlé padà nísìnyí ẹ̀ máa rójú ẹ̀ until Taba engaged Sir Keir Starmer the British Prime Minister civil servant ni kò lè ṣe nǹkan kan bó ṣe wà yẹn ó kàn waste time already? ni ó kàn wá dójú tirẹ̀ òun tó fẹ́ check press card press card tó ti check kí n tó wọnú but because tó bá ti rí dúdú lákọ̀ọ́kọ́ máa láìpọ̀ dúdú òde ń wá sí bíbà dúdú mélòó ló ń wá sí bíbà Nigerians mélòó lẹ́yìn rí to ń wá report ní bíbà because we are not in this industry industry táwa wà ó yàtọ̀ síra wọn so happy new month lẹ́ǹkan sí so what i'm trying to explain to us is that near october we will prove to them again that we are serious because tó bá dìjà ẹ british máa evacuate àwọn tó ní british passport lákọ̀ọ́kọ́ kódà ẹni tó bá ní indefinite wọn ni evacuate straight away o gbọ́dọ̀ ní british passport tí wàhálà bá ṣẹlẹ̀ ní nàìjíríà lẹ́nu america máa evacuate àwọn èèyàn wọn that's what they've done in sudan and that's what they do around the world but ṣáwọn olóṣèlú wa fẹ́ jẹ́ kó dìjà ni why tí wọ́n fi engage wa why are they running away kí ló dé táwọn olóṣèlú wa ń sá that they don't want to engage us to have discussion lórí ọ̀rọ̀ self-determination yìí mo kí alájí má jẹ́ kó dùn mí mo kí ẹ Tokyo seven seven eight bàbá wa ọláwọ̀nyí ibrahim shout out to you sir mo kí bàbá akíntóye at eighty nine so ẹ expect pé kémi believe ti àwọn ilé àwọn ilé tó kó wa lẹ́rú yìí tó ṣe jàǹbá fún àwọn tó bá àwọn tó bá lé ayé wa jẹ́ lélẹ́yìí britain and you can see what just played out from the officer tó náà ló ń wá in charge No ó jẹ̀bi but again èmi mọ reason because lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti bá dé bíbà wọ́n mọ̀ pé mo wà nù bíbà I know I don't have to give you all the details because wọ́n mọ ẹni tó jẹ́ activist yàtọ̀ sí just ordinary me ìjà ọlọ́rí mi ní bíbà gbẹ̀yìn pé kí ló tó wá ṣe bọ̀bọ̀ yìí ó tójọ́ mẹ́ta pilot killed after a light aircraft crash in an industrial estate kọ́nà fọ́run kẹ́ so ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ wá ń lé ẹ̀ freedom tèmi ní ní bíbà yìí ẹ bá wà nù nàìjíríà for the next forty years ẹ lè jàǹfààní freedom yẹn àfi tó bá kúrò nù nàìjíríà nìkan as well but tó bá sì wà nù nàìjíríà inú nǹkan tó mọ ṣe tó ṣe nígbà nísìn ẹ ẹ imagine tó bá yẹ pé Abuja nínú Aso Rock ni mo wà how many press ló ti disrespect how many press ni wọ́n ti oppress how many press ni wọ́n ti padànù níbo ni dadiya ti wà so yẹn mo ṣe ń sọ fẹ́yìn diaspora gbogbo aná ọ̀dẹ̀ la dey experience the same thing tí mo ṣe experience tán nísìn racism ni mo experience and i'm gonna report it i'm going to report it ìyẹn díjọ monday lọ́la lágbára ọlọ́run i'm gonna take it up myself that is why we are saying kò sí kò ní british passport ẹ tó ń gbé nílùú yìí kò make anything Alan Conde ni britain destroy who we are and they are scared of the future àyà wọn já wọn mọ wọn mọ ìran tó ń pè ní yorùbá ẹ rò pé wọ́n mọ̀ mí ni wọ́n mọ̀ wọ́n mọ orú nǹkan tí mo gbé dání as a journalist wọ́n mọ orú nǹkan tí mò ń campaign fún àwọn rẹ̀ lọ destroy culture wa àwọn lọ sọ wá di ntí àwà lẹ́nìí tí gbogbo wa fi ń japa tá wá sí London tá à ń lọ sí Newcastle Scotland ẹlòmíì wà nínú ìlú yìí nísìnyí kò níwèé Nàìjíríà dẹ̀ ni kòkó ọbẹ̀ wọn nàìjíríà gan ló yẹ kó fún ní access jù nílùú yìí tó bá ń sọ pé àwọn tó yẹ kó fún ní access what is the purpose of the commonwealth eléyìí yàtọ̀ sáwọn security ti bbc proper ọlọ́pàá lè lè ṣe gbogbo ìbọn dání gbogbo ìgbọ̀ dání but kò sí nǹkan tó lè ṣe because the fact remains is that iṣẹ́ tèmi ẹ̀mọ tó ń tọ́ ń tọ́ aláṣẹ fún mi pé wọ́n expect pé kí n gbé kámẹ́rà ńláńlá wá kí ló tún wá ṣe léèmí ìwọ tó wà ń lé tà ń sọ fún tó sọ pé ẹnu wa tó sọ pé ẹnu wa Mr. Idris happy Sunday in eight minutes I will end this live transmission and we'll probably okay I might come towards Trafalgar Square back we'll see how, how I can do it but let me just explain to us again fẹ́yìntì ẹ ní orí kunkun you are thinking that an election in Nigeria by the British government telling us and the American government. That is not the nǹkan wọn máa sọ nìyẹn ká lọ even though they know that the election has always been fraud. Let us leave Nigeria now. Bàbá Awólọ́wọ̀ mọ̀ wọ́n dáadáa àwọn náà dẹ̀ mọ̀ bàbá Awólọ́wọ̀ àwa ni ọmọ bàbá wó lọ́wọ́ ọmọ ọmọ bàbá wó lọ́wọ́ so wọ́n mọ yorùbá dáadáa britain mọ yorùbá dáadáa wọn ò fẹ́ jẹ́ kí yorùbá gbérí tọ́ba náwọn tó mọ yorùbá dáadáa britain ni wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ gbọ́ tí prophet tibetan sọ pé àwa abẹ́òkúta ló fògùn ṣe wọ́n léṣe wọ́n fi ògùn pa wọ́n dànù níjọ náà lọ́hùn wọ́n mọ̀ wá bẹ́ẹ̀ ní mọ̀ owó wọ́n dẹ̀ mọ capability wa wọ́n mọ tó lúkàlùkù lè ṣe as individual but n ta máa ṣe abẹ́ẹ̀kùn wa ló wà but tiwa ni pé ká kọ̀ continue láti engage wọn bó bá wá wù wọ́n kó sọ pé àwọn ò gbọ́ àmọ́ n táwọn ẹ̀yà tó kù máa ṣe ẹ̀ inú tiwọn náà ló wà Nàìjíríà ti fẹ́ break is at the verge of break up ó dẹ̀ máa pín kò sí bá bá ńlá ẹni tó lè stop ẹ̀ ìgbà tó fẹ́ pín òun nìkan kan tó máa spark so mo kí gbogbo aláàárọ̀ ẹ̀ pé we have taken you through the journey which is from the BBC right straight to number ten Downing Street and that is exactly what we should expect on the twelfth the only difference kan ni pé ẹ̀ nílé wọnú bíbá ní on the twelfth ìtalẹ́nu gate ni gbogbo yín máa wà ìyẹn àwọn tí wọ́n ń bọ̀ ẹ wá make sure pé ẹ plan journey yín mo kí ìyàwó Awóníyì grandma lẹ́ẹ̀kan sí ẹ plan journey yẹn ẹni tó bá rò pé bóyá ìrìn ah, tó rìn yìí òun nílé rìn ẹ lè dúró dè wá ní Trafalgar Square but it will be good for everybody to start from the starting point kọ̀tà bá ti gbéra ní ten o'clock we start walking all the way bí ṣe rìnrìn yẹn bẹ́ẹ̀ náà la ṣe máa rìn so mo kí gbogbo wa lọ́jọ́ iwájú bí a ṣe máa ní security fún government of the Yorùbá people náà nìyẹn as at today kò sí security kankan lẹ́nìwẹ̀ ní Nàìjíríà àwọn èèyàn kàn ń lọ with the hope that ti bá survive that's all ṣé UK lè allow kí ìlú wọn kó má ní security àná alánà there was a controlled explosive or explosion very close to the O2 arena lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́lọ́pàá ti release statement pé àwọn mọ̀ nípa ẹ̀ kò séwu rárá kò sí wàhálà àbọ̀rọ̀ mọ̀ yẹn nísìn so this is why you must support this movement with everything that you have èmi ò bẹ̀rù wọn èmi ò mọ̀ bẹ́ẹ̀ lómi ń bẹ̀rù wọn èmi ò níbi tá a délé nìyẹn àyà n tó mú mi bẹ̀rù àwọn eléyìí mo lè bẹ̀rù anybody ní nàìjíríà o àárín wọn ni mò ń gbé and I know what they can do but kò sí nǹkan tó máa fi wá ṣe lágbára Jésù Kristi lágbára àwọn onílẹ̀ Yorùbá inshallah mo mọ tí Britain lè ṣe fúnra wa báyìí ojú ló sì ń ká àwọn ọmọ ni bọ̀tọ̀ ló àmà fi ṣọ́ọ̀ṣọ́ wa so ìwọ tó wá ń sọ pé tó ń fẹnu wa rough you have just seen one of the experience life gbogbo ilẹ̀ kúkúrì tó tún ní òun fẹ́ rí káàdì mi káàdì tó ti rí níwájú tó ti check bí ó rò pé fake because wọ́n mọ̀ pé nàìjíríà ni mí wọ́n dẹ̀ mọ̀ pé ṣèbí nàìjíríà mẹ́rin kan lọ́sẹ̀ rí tán ni wọ́n ń ṣe kinní kan wọ́n náà wà pẹ̀lú wa àníṣe lásán so we're gonna end this uh, this transmission i'm gonna head out again bí ṣe wọlé àjáde padà so mo nílé gbé gbogbo channel mi torí phones tí mo gbé dání pọ̀ so méjì tó wà lórí tripod màá dẹ̀ mú kan dání which is the backup channel for YouTube Koiki Media ẹ̀yin mẹ́ta tó kù ẹ darapọ̀ mọ́ wa ní the other platform mo kí bàbá Akíntóyè fúnṣẹ́ takuntakun tó ń ṣe mo kí gbogbo àwọn ẹgbẹ́ mo kí àwọn tí wọ́n support lánàá àti order twenty thousand àtútúrí another seventy pounds tó ti rẹ́dì tó wà lọ́wọ́ mi dáàdì wa kan náà fún wa ní fifty grandma Jọkẹ́ Bọ́dúnrìn àwọn tó kù ní kí n má dárúkọ àwọn àwọn náà fún wa ní twenty mo kí ìyàwó awóníyì mo kí gbogbo ẹ̀yin tẹ́ dá sí lánàá tàfi order the first twenty thousand leaflet tá a máa pín during the rally so tá a bá ti rí the balance tó kù láti fi ṣe another twenty thousand we will do another twenty thousand the tá a bá rí owó díẹ̀ sí again i will just buy walkie talkie i need mẹ́wàá fáwọn tó máa mú dání níjọ́ yẹn so bó ṣe jẹ́ nìyẹn eh, torí a jẹ́ aláwọ̀ yìí èèyàn tó dání wá but the more tá a bá wà nínú a máa wà the value market wọ̀ dá rárá nínú nàìjíríà market awa ìran ọmọ yorùbá kò dá rárá ojú tó fi ń wo gbogbo wa ojú oníjìbìtì olè kò dẹ̀ ń ṣe gbogbo wa ní jìbìtì olè àìmọye innocent genuine ọmọ yorùbá tó ń ṣe dáadáa ní gbogbo àgbáyé ìkan nìwọ náà ìkan lẹ́yìn náà àmọ́ ojú tó fi ń wo gbogbo wa ní nàìjíríà ni pé olè ní gbogbo wa and until tí a bá béèrè pé enough is enough ká gbé bírèkì ni a gbọ́dọ̀ fa bírèkì nàìjíríà yẹn and that is all i can say so let's say iṣẹ́ wa fúnlẹ̀ wa forílẹ̀ ibi wa kàgbéga kàgbéga kàgbéga falẹ̀rí ìgbàgbọ́ wa ni pé bàtìbẹ́rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòmìnira ní kẹjẹ́ ká máa lépa ìtẹ̀síwájú fọpọ̀ ire àtòhun tó dára ọmọ òdò àdìdé òsípò ẹ̀tọ́ rẹ ìwọ ní ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ mo kí bàbá wa tí wọ́n fi owó ránṣẹ́ sí wa ní náírà pé ká fi ṣe towards the flag àti brother wa náà ní Italy ìjọba ìtàló mo kí ẹ̀yin méjèèjì let's continue to support the more tá ti get ready fún flag yẹn a ṣì wà below the numbers to produce either the small or the big we need that number to be ready and then the production will be prepared. Uh, this man also supported Mutiba Luka sọ̀rọ̀ lánàá complaint tí gbogbo so, dẹ̀ sọ nípa àwọn ọ̀rọ̀ tí wọ́n discuss during their door-to-door engagement especially lórí ọ̀rọ̀ I have spoken to Aluka and they will adjust when they are going out again Tori, torí ẹ̀sìn kọ́lẹ́mi ṣe ń ṣe Yorùbá nation náà torí ìran wa kàlíbà ní lọ́wọ́ àwọn ìdànù ìbànújẹ́ tó gbélé wa lọ́kàn torí ìbànújẹ́ ni we can be enjoying in this country but we are facing a lot of issues I pity a lot of Yoruba people ẹmọ tí mo pity lọ́wọ́ yín àwọn ọmọ yín tàbí sílùú yìí àwọn ọmọ tàbí sílùú yìí ẹ ni mo pity gbogbo àná làjọ bímọ sílùú yìí so mo pity gbogbo wa ẹ má jẹ́ ká tètè ká lè tètè reverse ẹni tó ti pé sixty ó jẹ́ kẹ́ ti máa ronú pé ọmọ ọmọ mi by seventy tí bá máa fi pé seventy years old ká ti máa ká ti máa build Nigeria ẹ eh, ẹ eh, Yorùbá country káwọn ọmọ ọmọ yín lè lọ bá wa build ẹ àwọn ọmọ yín tó ti kàwé kọ́ lọ darapọ̀ máwọn tó wà nílé ẹ máa sọ pé kò sí problem àwọn ọmọ mi á kọ́ lọ gbá ṣàkẹ́ wá gbọ́ Davido Tiwa Savage wá lọ Nàìjíríà fọ́lídé two weeks wá padà ẹnìkan ló mọ̀ Big Ben ló ń sunkún níta yẹn torí aago méjì ti lù mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o mo ní èmi ní last man standing lórí ìrìn àjò yìí àṣẹmẹ́yẹ bọ̀ lápò ni ẹ̀yin tẹ̀ ń sọ pé action action kan náà là ń ṣe àbí ẹ̀ ṣáà rọ ọlọ́pàá lẹ́gbẹ̀ẹ́ mi tá a bá bọ́ sórí m1 gbogbo wa lọ́mọ máa bẹ̀ tá à ní dá wọn lóhùn tá a bá ti wà lórí m1 yẹn ẹ̀ wàá bẹ̀ wá à ní dá yín lóhùn but for now ẹ jẹ́ kọ́ máa èbí ẹ̀rí BBC náà bó ṣe intimidate mi security bíi seven lọ́lọ́kó síta lórí èèyàn kan eléyìí náà dé nísìn ẹ̀rọ àwọn bó ṣe ń bá àwọn sọ̀rọ̀ lẹ́yìn orí àwọn yẹn orí méjì làwọn gbé dání orí kan lèmi ní àbí àbí tìbí same officer yẹn náà nìyẹn ó kù díẹ̀ nìbọn ló wọ́n ní orúkọ tíyàn máa sọ ọmọ ẹ̀ inú ilé ló máa gbé sí inú kan ẹ̀ ìta máa ṣe ẹja gbèsàbẹ̀ kù mo kí gbogbo alẹ́ nǹkan sí o Yorùbá nation no going back bye for now ẹ ṣe gan ni ìyàwó ni wọ́n ní those politicians put their children in the private schools here in the UK and in America owó ńlá dẹ̀ ló ń san private university àti colleges need nílùú yìí very expensive àwa tá a bọ̀ à ń bẹ̀rẹ̀ gan hardly ni àwọn kan send àwọn ọmọ wọn lọ But òun wọn gan kọ́lọ́n kó wà pẹ̀lú wa bye for now. ẹ ṣe gan ni bàbá wa Stephen Emmanuel ọlọ́run bá dúró tì í sáà. ìjọba àtà ló mórí shout out to you. So, this is how we end the broadcast this Sunday, and I hope you've enjoyed the two hours with me. Enjoy the rest of the Sunday, and we'll be back again with some other program on another show. Thank you so much. God bless Yoruba land. God bless those that want to exit the contraction that the British put together. Ireo. Bye for now.